ọlọ́wọ́ wa dúpẹ́ fẹ́ yìí náà ọlọ́wọ́ san lẹ́sẹ̀ dáadáa o ẹ̀ẹ́ bákan náà mo kí ní kí n bẹ̀rẹ̀ láti tòsí mi bí sheikh wa sheikh abdulrauf tí wọ́n jẹ́ mọ̀rọ̀pá wọn ni amiru àwọn ọmọ ìyá wa ahlusunna wal jamaa nílùú ọ̀yọ́ ní kìsì lọ́hùn kọlọ́n kọ́ masa ṣe dáadáa fún yín ju báyìí lọ àti gbogbo gbogbo gbàtẹ́ bá gbọ́ pé nǹkan sunna ń ṣẹlẹ̀ ńlọrin kọ́dà ẹ̀ máa débẹ̀ sìn àwọn ará lọrin ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ̀ máa padà sí ibú. bákan náà ìmáàmù masjid ahlus sunna nígbẹ́tì sheikh abdulgani ètò àbí olómù tọ ọ mọ́lá abdulatif lè tò <laughs> alhamdulilah ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀yin náà máa padà sí ibú ní ẹgbẹ́ wọn lọ́wọ́ náà a tún kí mọ́lá abdulmumin òun ní ó kí àwọn èèyàn gẹ́gẹ́ bí dawa coordinator asunna academy mo kí mọ́là sheikh wa sheikh abdulhafiz ọlọ́wọ́ fẹ́ràn yín gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbúrò irú nǹkan báyìí ni wọ́n máa taratara wá pẹ̀lú wa ọlọ́wọ́ oníjẹ́ máa padà sí ibú láti alihikma university mo kí gbogbo ẹ̀yin jama náà ọ̀rọ̀ náà ò ní pọ̀ torí pé a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn àlùfáà lónìí ni èmi kàn fẹ́ bẹ̀ wá pé ẹ dákun ẹ jẹ́ ká fi ara balẹ̀ kọ́dà ẹni tí ó bá ní nǹkan kọ̀wé lọ́wọ́ sẹ́mínà lélẹ́yìí o tí ó ní di pé ẹ rí inú mi dùn kọ́dà àwọn sẹ́ẹ̀kì wá gbé láptọ̀pù wá látẹ̀kọ́ eléyìí yàtọ̀ fọ́rọ̀ wá sí ẹ wá já nọ́ọ̀sì á pé nọ́ọ̀sì jíjọ́ ọ̀dà o àmọ́ sẹ́mínà lélẹ́yìí ẹ̀kọ́ ẹ dákun ẹni tí ó níwèé àbí nǹkan kọ̀wé lọ́wọ́ ẹ ká wá sí tòsí pẹ̀lú ògbọ́ ọlọ́run mo mọ̀ pé àwọn ẹ wo àwọn ṣéèkì wa ẹlẹ́sìn náà wọ́n ti prepare wa fún sẹ́mínà yìí ni kìí ṣe tí wọ́n máa wí lórí ẹ dákun ẹ jẹ́ kí a gbìyànjú ká de àwọn kókókókó nínú tọ́lọ̀mùbá ní kí a lè gbọ́n bí i lónìí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní. fún àwa tí ọba ṣe pa kọ́kọ́ tí ẹ darapọ̀ mọ́ wa nìyí òní eléyìí ni ó ṣe ẹlẹ́ẹ̀keje nínú ètò alimọ́lítàkọ̀ dáwí tí majima sunnali da'wati wal buhuthi máa ṣe èyí lẹ́lẹ́keje rú ẹ̀ tọ́píìkì tọdún yìí òun náà lẹ ti gbọ́ tí wọ́n kà fún wa ni òun ni al fi afirikiya bayna shari'ati wal 'ada islam in africa between sharia and custom èrò àwa mẹjìmá òsúnà tí a fi múru tọ́píìkì báyìí nǹkan méjì ni òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì lónìí ló jẹ́ àṣà tá a mọ̀ pé kí islam tó dé áfíríkà báwọn áfíríkà ti mọ gbégbèsè ayé wọn nù wọn máa ṣèyàwó wọn máa kó ma wọn máa ṣọ̀fọ̀. So ọlọ́run kọ́ mẹ́jà máa rọ́fọ̀ àmọ́ wọ́n máa ṣe bí àsìkò ẹ̀ bá wà wọ́n máa sílé kí ni wọ́n tún máa ṣe Abu Jafar wọ́n á máa gbàlejò wọ́n á máa wúyè wọ́n á máa joyè ẹ ṣeun àbúkọ́yè wọ́n á máa ṣọdẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí la wá rò pé akátẹ́ pẹpẹ rẹ̀ lójú àwọn àlùfáà àwọn kinní yìí èyí tí òrujú ni pé ìsìláàmù kọ́ ló kọ́ yorùbá àbí kọ́ ló kọ́ áfíríkà ìsìláàmù dé bá a ní ọwọ́ wọn ni ǹjẹ́ ńgbà tí ìsìláàmù ti wá dé yìí ìrẹ́sà ni ìsìláàmù ti mọ ìrẹ́sì gbogbo ńtọ́ bá ti bá ni àbí yóò ìrẹ́sì pààtì yóò fi pààtì lẹ̀ àbí yóò pe àà bó ti wù ni làásìmọ̀lẹ́ ẹni síbẹ̀ yìí ti ń senu ẹ̀ mọ́ ba lọ bẹ́ẹ̀ kọ́ láì fi eléyìí làwọn àfáà wa la pè wọ́n sí lónìí apá kan nìyẹn ìmẹ́ni ah, tí ó hàn dùn eléyìí nínú àwọn àfáà wa méjèèjì àmọ́ competent hand làwọn méjèèjì gbogbo ẹni tó bá hàn dùn rẹ̀ ẹ rí i pé wọ́n sọ òkodoro ọ̀rọ̀ fún wa ń bẹ̀ ẹ̀ẹ́kejì ìrònú méjì la ní òun ni pé àwọn nǹkan kan wá ń bẹ tó ṣe pé ní àṣà ni gẹ́gẹ́ bá a ti wí àmọ́ láfíríkà àti sọ di ẹ̀sìn. E kọ́dà bẹ́yìn ọba ṣe wọ́n challenge ẹ̀ pé ah, àfáàsì lẹ́yìn yìí náà ah, ṣé mùsùlùmí sì ni ẹ̀yin náà ẹ jẹ́ ń sàpèjúwe mọ ẹ gba àpèjúwe tó pọ̀ àmọ́ kẹ́ fi mọ èrò tiwa eh, mẹ́jìmá sunna li da'wati wal buhuth tàbí gbé sẹ́mínà yìí kalẹ̀ arínú àwọn ọmọ ìyá wa mùsùlùmí tí ò dé fìlà ń bí tá a jókòó sí i bí wọ́n bá wọ mọ́sálásí ń bò míì tí wọ́n tó ń sáfù wájú wọn wọ́n fà wọ́n sẹ́yìn pé lérí kodoro yìí lọ́n wá ní káti ẹ̀ tó má wàá sọ pọ́ wá bọ́ wájú olóhùn ó ṣe ìmáàmù àwọn apá kejì nìyẹn àwọn kan mí bẹ tó jásá ǹjẹ́ bẹ́ẹ̀ náà ni ọwá ti dẹ̀sìn àbí kò rí bẹ́ẹ̀ insha allah ta'ala òun làwọn àfàwọ́ bá wa gbé yẹ̀wò lápá kínní àtàpá kejì àyè ó sì wà fáwa náà láti contribute pẹ̀lú ògo Ọlọ́run sẹ́mínà ni kinní yìí gbogbo ẹni ọba ní nǹkan kan tó lè fi ṣe wá láǹfààní lẹ́rìí torí pé ní gẹ́gẹ́ bí àṣà wa kọ̀múníkì ọ̀jáde lẹ́yìn sẹ́mínà wa yìí ìpè ní sẹ́mínà tiẹ̀ lẹ́ẹ̀keje o àwọn ń ta afẹnu kò lé lórí ni àwọn ń ta afẹnu kò lórí ni mo rò pé bá a ṣe máa ń ṣe ní ọdọọdún náà nìyẹn so kí n fún àwọn àfa àláyé kí wọ́n tú ara ká sí wa ẹ dákun ẹ mẹ́sẹ̀ nǹkan kan kù fún wa o ọlọ́run ó ṣe àmọ̀nà yín arẹ́dì láti gbọ́rọ̀ yín ọlọ́run ó sì fún yín sọ yóò fáwa náà gbọ́ kò ní jẹ́ ká ẹ sì wí kò ní jẹ́ káwa náà sìn yín gbọ́ kí n tó ju microphone kalẹ̀ mo fẹ́ tró question kan àmọ́ ẹ̀ ní ti dáhùn rẹ̀ nísìn mo ti mọ̀ páwọn èèyàn ó ti fẹ́ máa béèrè bóyá béèrè ó jáde àbí dáhùn rẹ̀ lọ́dọ̀ yín àbí nínú àwọn tí ó comment Abu Jafar ẹ̀ eh, kékùrá ní bẹ̀rẹ̀ wasalaamualeykum wa rahmatulah. naam jazakumullahu khairan hayakumullah ọlọ́run bá san àwọn sheikh wa ní ẹ̀sán lórí. inshallah fal muhadarati ula ala almawduci alcaada alati yaqara'a alislam mawdu alakoko ní abẹ́ muhadara alakoko òun náà ni alcaada alati yaqara'a alislam àwọn àṣà èyí tó yẹ pé islam fi ẹsẹ̀ rẹ̀ rìn. ya ayyuha nnasu inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum. ọlọ́run ní gbogbo ẹ̀dá tó ń dá òun dá wa látara ọkùnrin àti látara obìnrin òun wá ṣe wá ní ìjọ ìjọ ìjọ òun tún ṣe wá ní ìran ìran ìran tí ó bá yàtọ̀ síra wọn torí kí ni ká lè bá àtàtàrà ìyàtọ̀ yìí ká lè bá àmọ́ òun ọlọ́run ọba ká lè bá àtàtàrà ìyàtọ̀ èdè àti àṣà wa ká lè bá àmọ́ òun ọlọ́run ọba tó túmọ̀ sí wípé ìsìláàmù gangan ti kọ́kọ́ ṣe àfihàn ilẹ̀ ntànpẹ̀ ní àṣà torí pé ńgbà tá a bá ti lé yàtọ̀ a rí i pé ní àṣà wa ìròrí wa ìsọ̀rọ̀ wa kò lè jọra wọn òun ló fà á tá a máa fi ń rí wọn pé ní bẹ́ẹ̀ bá ṣe nǹkan ní pé àyítẹ́ ṣe òun àṣà wọn ilẹ̀ lárúbáwá ni kò wọ ọ̀dọ̀ wa níbí yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣé gbogbo àṣà ilẹ̀ lárúbáwá ni òwò ọ̀dọ̀ wa ni àbí gbogbo ẹ̀ lówó ọ̀dọ̀ wa àbí mi ń bẹ tó wọ̀ mi ń bẹ tí ó wọ̀ ìmí ń bẹ tá a bá ṣe nílẹ̀ Yorùbá wọn nípa àyítẹ́ ń ṣe àṣà wọn ìwà lókè ọ̀yà ni àṣà wọn Haúsá ni ẹ má gbé wọ ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ bá ṣe dọ́hùn náà àwọn náà ní táwọn náà fi ń sọ wípé táwa náà ń ṣe eléyìí ẹ mọ̀ pé ní bàyẹ́rẹ́bẹ̀ làwọn eléyìí àwọn tán wá láti sàlẹ̀ ọ̀yà ni wọ́n so gbogbo ẹ̀rí àti àpèjúwe àti ìfinrinlẹ̀ àṣà nínú ṣẹ̀ríà àwọn ni èyí tí a ti kà yìí ṣùgbọ́n ṣẹ̀rí àgàgà fúnra rẹ̀ ká má gbàgbé wípé alìsílámù dínún wà dáwọ́látún wà ìbádàtún wà àdà gbogbo táwọn ti sálátà kan yìí ìtumọ̀ ẹni wípé ìsìlámù táwọn wá ń sọ yìí gangan gangan fúnra rárá rẹ̀ òun gan àwọn àfa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wọ́n jẹ́ kó yà wípé ní òun náà ó tàkà náà composition rẹ̀ látara kó máa jẹ́ dínún ẹ̀sìn tí ń sàmójútó ẹ̀sìn wàdàwùlátùn kódà ń tó ń dá sí ètò ìṣe ayé tá ń pè ní ètò ìṣèjọba àìbádàtùn ẹ̀sìn ni ìsìláàmù ẹ̀sìn ló gbé wá wàádàtùn kódà ó tún gbé àṣà náà wá aya yìí tá a kan yá ayọ́ anasu inna khalaqnakum min dhakari wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila litaarafu inna akramakum inda Allahi atqakum eléyìí ń gẹ́gẹ́ bá a ti sọ ó ń túmọ̀ sí wípé àwọn àṣà ó máa bẹ tí ó sì máa yàtọ̀ síra wọn. ó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá a ó tún sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ náà táàtàn fi kí àyà yìí lẹ́yìn ó ní innama bu'ithtu li utammima saliha al-akhlaqa innama bu'ithtu li utammima sọ́ọ́líhà al-akhlaq ó ń ṣe ọlọ́run ọba ní gbígbé dìde tí wọ́n gbé mi dìde wọ́n gbé mi dìde láti wá pé gbogbo yìí tó bá dáa nínú ìwà tọmọ ẹ̀dẹ́ nìyẹn ń hù gbogbo yìí tó dáa nínú ìwà tí ọmọ èdè ènìyàn ń hù òun ni agbémi dìdí láti wá pé tó sí pé àwọn kan bẹ tí ò dáa nínú ìwà tí àwọn ọmọ èdè ènìyàn ń hù hadithu yìí a fi sọpọ́tì àyà àkọ́kọ́ láti establish wípé islam ò tako àṣà yálà àṣà tí islam dé bá àwọn lárúbáwá tí wọ́n ń ṣe tó sì jọ ọ́ wò tó sì approve àwọn kan tó ṣe pé ní ó disapprove àwọn kan èyí tó disapprove yìí kìí ṣe àṣà òun kọ́ la fẹ́ mẹ́nuba àmọ́ àwọn àyí tó bá àwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n ń ṣe tó ṣe àpúrúfẹ́ fún wọn eléyìí ti di àṣà wa mùsùlùmí èyí tá a bá sì pè ní al-aadatul hasana ìtumọ̀ ẹni wípé ọlọ́run fún wa ní ìgbàláàyè nínú rẹ̀ ọlọ́run fún wa ní ìgbàláàyè láti ro eré wa láti tún un ṣe láti ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìbámu sí bọ́lọ̀ ní kí ètò ayé ó máa yí padà sí eléyìí làwọn àáfàá máa ń sọ wípé ní. Ni Ah, tatagayarul fatuwa àbí kan sọ wípé tatagayarul ahkamu bí tagayuri al-azminati wal amkina tagayuru hayati sọlá bá a ṣe ń kírun nílé yóò change lára application tatagayarul fatuwa tàbí tatagayarul ahkamu shari'iyatu bí tagayurul azminati wal ònu pé ó lè láti ìṣesí kan sí kejì gẹ́gẹ́ bó ti chẹ́ǹjì nígbà tá a wà ní onílé tá a ṣèrìn àjò sí nígbà tá a di onírìn àjò tí sẹ̀rí àgbà wá láàyè wípé ìrun olóko mẹ́rin mẹ́rin ká máa di kò sí olóko méjì méjì kódà a tún lè pa àwọn méjì méjì míì pọ̀ gẹ́gẹ́ bá a sì lè pa àyílà àti àlásàrì papọ̀ bákan náà a lè pa magribi àti ìṣá ìpapọ̀ kí ló fà á ìṣesí wa tó yàtọ̀ òun ló fà á tí ọ̀nà tá ń gbà kírun náà ló fi yàtọ̀ àmọ́ yàtọ̀ tí ń bẹ láàrin tagayuru ahkami fil ibadati kí ìdájọ́ change nínú ìbádà àti tagayuru rẹ̀ fil adati ni wípé àádà òun tiẹ̀ lè change pátápátá tó sọ wípé ní nǹkan mi láfi pààrọ̀ rẹ̀ ìgbà mi ma wá ń bẹ tó bá change ó lè change mina lixusni ila qobuxi kó change látara yìí tí yóò tó da kó di yìí tí da eléyìí ohun ìsìláàmù kọ̀ǹdẹ́mù rẹ̀ kódà yorùbá náà kọ̀ǹdẹ́mù ẹ̀ yorùbá máa ń tọrọ àdúrà pé ọlọ́mọdé ara padà sí ibú àpadà sí ibú nù kí àṣà tó dáa kó wá di tí ò dáa fápèjúwe bá a bá tiẹ̀ gbọ́njúmọ̀ dáadáa máwọn àgbàlagbà táwọn ń jòkó wọn lè kọ̀ǹfàmù a máa gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà yìí pé a rí i pé ètò kọ́mọ̀ lónìí nínú wa ní ẹ jẹ́ ká má pèjúwe ìlú tiwa nínú Ìlọrin táwọn Yorùbá gbà wípé òní kíbúlà àwọn mùsùlùmí ńlẹ̀ Yorùbá Ari rí i lónìí ó ti di ó ti fẹ́ẹ́ di àṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí kì í bá ṣe wípé ọlá ọlọ́run tó ṣe fún àwọn ọmọ ìyá wa obìnrin mùsùlùmí kan táwọn ń padà síbi ẹ̀sìn ó ti fẹ́ẹ́ di wípé ká wá síyàálẹ̀ ní gbangba ọkọ ẹni àbí ká wá sítánlẹ̀ ní gbangba ọkọ ẹni àbí kóbìnrin ó wá kọ̀dísọ́nílù. So níbi bóyá ń ṣèyàwó ni àbí wọ́n ń ṣèkómọ ni kó mọ wájó eléyìí ò rí bẹ́ẹ̀ lọ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ nílọrin kódà wọ́n jẹ́ kó yáyé pé ní obìnrin nílọrin bí ó bá jáde gan alẹ́ ni ó jáde kò ní jáde lọ́sàn-án òun ló fà á táwọn afi ń sọ̀rọ̀ kẹ́ má bínú wọ́n ní wípé ẹlẹ́hàá àbàdàn bíi ajáta ìlọrin nípa wípé nígbà náà ìtìjú ẹ̀sìn ó hàn lára àwọn obìnrin wọn tó abẹ́ ọlọ́run kọ́ ọlọ́run kó bá alhamdulilayi ọlọ́run tiẹ̀ ti ń yí padà ibi pé ní nǹkan bí ọmọ iye ọdún sẹ́yìn ẹ ní gbogbo Ìlọrin káàkiri kódà ìlú márẹ̀lẹ́ ha kan àyàfi lágbàjì ní lọ́dọ̀ bàbá wa mẹ́kóńdòrò bẹ̀ lẹ́tì rí wọn àmọ́ lónìí alihamudulilayi rabbil alamin kódà bẹ́ẹ̀ bá lọ́jà tuntun bẹ́ẹ̀ lọ́jà àpáta bẹ́ẹ̀ lọ egbò bíbí tẹ́ bá rí ẹ̀rí àwọn alùsùn náà wà jẹ́mọ́ wàlíláyìí alihamudu kọ́lọ́n kó pípọ̀ ro wọn bẹ́ẹ̀ irú yíyún àádà tí ò da nìyún àmọ́ yìí tí ó wá yí padà sí yìí tí ò da tó di dáadáa alihamudulilayi náà wá pọ̀ lónìí ẹ rí i pé lánàá bá bá sọ wípé ní àáfà lágbájá so àkànṣe àmàpá ń pe láàfà ni àmọ́ ntẹ̀yàn fi já àáfà gẹ́gẹ́ bí káàfà òfurufú gbọ́n lẹ́ni àbí kí ìsòkò rẹ̀ kó má wọ́ lẹ́ni àdìtọ́pọ̀ lọ á rí i pé kò sí lónìí o ti wà alihamudulilayi rabbil alamin so uh, irú àwọn eléyìí ń ìtọ́jú èèwọ̀ ni sheikh wa alalamatu adam abdallah al-Ilori rahimahullahu rahmatan wasa nínú tírà àwọn tí wọ́n ṣe tí wọ́n pè ní al-islam wa taqalidul jahiliya wọ́n sọ̀rọ̀ kan tírà yìí tírà olówó yìí níbí yìí ni o kódà bí yẹn bá ń kà yìí tó máa sọ wípé ní ah, ah, bàbá náà sì ló ṣe tírà yìí bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n ṣe é gbogbo ń ti ń jẹ́ ìtí ọ̀dánú àṣàlẹ̀ yorùbá bàbá ṣàlàyé rẹ̀ nú ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ni wípé ni wọ́n ní innal aadati wattaqalida alwataniyata alafriqiya àwọn àṣà àti àwọn ìṣesí kan tó jẹ́ ti àwọn pan-africans àwọn áfíríkà wọ́n ní laysati kulluha binazihatin tayyibatin gbogbo rẹ̀ bá a bá wò ó gbogbo ẹ̀kọ́ ló má kangakanga o gbogbo ẹ̀kọ́ ló ṣe kí ni nǹkan ló má kangakanga bákan náà ó wípé ní lẹ́sàtì kò ló ha bí kọ̀bí hatin kọ̀bí ìta gbogbo ẹ̀ náà sì kí o dáa ajẹ́ pé ni pẹ̀lú yìí tá a ti sọ lẹ́ẹ̀kan pé àádà àṣà ó pín sí ọ̀nà méjì yìí tó dáa àti yìí tí ò dáa àmọ́ èyí tó wá dáa tí islam ní alẹ́ lò ó ní àákàfẹnubà firi a sì máa wá sọ àwọn nǹkan míì tó ti wá wọ̀ tó ní di àkíyèsí ẹ jẹ́ ká gbé látara ìgbéyàwó àwọn Yorùbá gbà wípé gbogbo ọkùnrin àbí obìnrin tí ò tí ì ní ọkùnrin tí ò níyàwó àbí obìnrin tí ò tí ì ní ọkọ sọ̀bíyù ni wọ́n. So ọmọdé ni tó sọ wípé ní kò tí ì ṣe é pè dá sọ̀rọ̀ títí tó fi di ìgbé tó fi ní ìgbéyàwó bákan náà wọ́n sì wá ka ayẹyẹ ìgbéyàwó wọ́n kà á kúnnú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gbogbo eléyìí àṣà tó dáa ni torí wípé ṣẹ̀ríà dé ó sì àkọ́ra rẹ̀ ọlọ́run sọ wípé ní fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba' ọlọ́run ní ẹ fẹ́ yìí tó bá wù yín nínú àwọn obìnrin yín ẹni tó bá lágbára méjì kó fẹ́ méjì ẹni tó bá lágbára mẹ́ta kó fẹ́ mẹ́ta ẹni kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ. ṣùgbọ́n o wa in khiftum alla ta'dilu fawahidatan bẹ́ẹ̀ bá wá rí wípé pa yín ò ní kákẹ́ ṣe dáadáa ẹ̀dùn níbi ẹyọ kan ní abalẹ̀ eléyìí tá a sọ wípé yorùbá ṣe àfihàn ilẹ̀ ìfẹ́yàwó wọ́n sì kódà wọ́n tún bá a débi wípé àṣà ń tún tayọ ààlà òun ní sẹ́rẹ̀ wa rẹ́gúléètì torí nínú yorùbá wọn ò fi ààlà síyàwó téèyàn lè fẹ́ gẹ́gẹ́ bó ti ṣe wípé ní kí islam tó délẹ̀ lárúbáwá náà àwọn náà ò fi ààlà sí ìyàwó téèyàn lè fẹ́ ó ní mo rò wípé ó fi wà nú ọ̀rọ̀ Yorùbá tá a máa sọ wípé ní mẹ́ lọ́lọ́run ọba wí mẹ́ sì ní ó túmọ̀ sí nǹkan tó pọ̀ mẹ́rin mẹ́fà mẹ́jọ mẹ́wàá mẹ́tàlá àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó a rí i pé níbẹ̀ ń ṣẹ̀ríà wa dé òní pé ẹ wí ire tàkọ́kọ́ tẹ ẹ ẹ wí ire àmọ́ eléyìí ẹ fàràlà kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ kò gbọ́dọ̀ ju kíni lọ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ so in tá à ń sọ ni wípé yorùbá gbà wípé níbo ti wo ni láàṣẹ mọ̀lẹ́ ẹni wọn ò ní àwọn ò bá fi tan ẹlẹ́dẹ̀ ẹ jẹsàárì eléyìí náà ọ̀rọ̀kọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò dáa mùsùlùmí ò gbọ́dọ̀ fi tan ẹlẹ́dẹ̀ jẹsàárì kódà kò tiẹ̀ kódà jẹ rárá kódà gbà tí ò sáwẹ̀ gan kò gbọ́dọ̀ kò tiẹ̀ Islam recognize ẹlẹ́dẹ̀ as a legal money kì í sowó bí ẹ bá ṣe wípé àwùjọ tá a wà béèyàn bá rẹ lẹ́dẹ̀ ń ta tó sì tá ń ban wípé eléyìí ní tí Islam ní ká ká ṣe lófò ni tó tó yẹ pé nínú ìdájọ́ ṣẹ̀ríà huwa ghayru dhamin kò ní bí ẹni consequence kankan àmọ́ ká má ṣe bẹ́ẹ̀ o torí pé ńgbà tá a ṣe nílùú Islam. nínú àwọn àṣà títún bẹ ní abẹ́ ipe yorùbá faramọ́ kágbéyàwó àti sọ wípé níbi òǹkà wọn wọn kù díẹ̀ káàtó bákan náà níbi ayẹyẹ ìgbéyàwó àti bá a ṣe máa ń ṣètò ìgbéyàwó wọn tún ní àkọọ́lẹ̀ tó pọ̀ níbi òun náà àmọ́ ìta kan ni wípé a wà papọ̀ àbí ká tó lọ síbi ayẹyẹ ẹ jẹ́ ká mú ètò ìkómọ ní ilẹ̀ yorùbá nínú àwọn àṣà tó tún da nílẹ̀ yorùbá òun náà ni ìkómọ sẹ̀ríà dé sẹ̀ríà náà ní ìlànà tiẹ̀ nípa ọmọ bíbí ẹ̀rí pé mo pè ní ìlànà mo màmá ń ò pè ní ìkómọ ni nítorí implication kan tá padà ṣàlàyé yóò bá ní ètò ìkómọjáde sẹ̀ríà ní ètò kílání ìsọmọlórúkọ tá ń pè ní àlàákìkọ̀tù àlàkíkọ̀ nínú ṣẹ̀ríà òun ni ẹran táwọn pa ní ọjọ́ keje tá a bí ọmọ ní ọjọ́ keje ọjọ́ tí a bí ọmọ àmọ́ yorùbá wọn pè ní ìkómọjáde nínú àṣà àti ìṣe yorùbá gẹ́gẹ́ bá a ṣe rí kà nínú ìwé cl adéoyè àwọn ní yorùbá máa kọ́mọjáde ńjọ́ karùn-ún wọn a sì máa kó ọmọ ní bóyá ọjọ́ kẹsàn-án ṣùgbọ́n kò sí ọjọ́ keje níbẹ̀ kò sì sí ọjọ́ kẹjọ nínú èyí tí àríkà ẹ dákun gbogbo àwọn èèyàn wa àtàn jẹ́ àgbàlagbà tán wà ní ìkàlẹ̀ tó a fẹ́ kán bá ní dá sí eléyìí gẹ́gẹ́ bá àwọn àfáwà ti sọ lẹ́ẹ̀kan pàápàá jùlọ mo kí àwọn àfáwà alimi láti ìlú ìgbẹ́tì ọ̀gá yorùbá ni wọ́n wọ́n sì wà ní ìkàlẹ̀ kọ́dà nígbà eléyìí gan nínú àwọn sọ́sìsì náà tí mo pè ní wọ́n wà adé ilé àṣà àti ìṣe Kwara State uh, Cultural Center for Art and Culture adébẹ̀ láti wò kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe níbẹ̀ pàápàá jùlọ a fẹ́ mọ kí ni reflection àkọ́ọ̀tsọ̀ titi wa nílọrin lọ́fíìsì wọn bọ́lọ́mùbá alákàsíkò gbà wá inṣàlá aminuba. ìtafẹsọ níbi ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ntàwa máa ń rò ní wípé ọmọ ọjọ́ mẹ́jọ tá à ń kó wípé lára àṣà Yorùbá ni wọ́n mú lè sọ ìwé kan péré tí mo kà kò sí ọjọ́ mẹ́jọ níbẹ̀ so àwa fẹ́ mọ níbo ni a ti kó fáírọ́ọ̀sì ọjọ́ mẹ́jọ nílẹ̀ Yorùbá so bóyá àwọn ustaz wa rò pé ọ̀dọ̀ wọn nìyí ń wá torí pé àwọn ni wọ́n sọ yìí tí ò dànù àṣà mi kà fẹ́ lo eléyìí ni wípé lára nǹkan tá a pè yìí tí sẹ̀rí àwí ò ní pé ká kó ká sọ ọmọ lórúkọ níjọ́ keje ká fárí fún ká sì fún lórúkọ tá a bá tì í fún ní orúkọ tẹ́lẹ̀ nínú nǹkan tá a tó máa ń ṣe nílẹ̀ Yorùbá ni wípé n ó kó àádùn n ó kó omi n ó kó oyin n ó kó ọtí wọn kó orógbó ẹ ṣeun orógbó wọn kó wọn bá ní orógbó kó lè bá àgbo ọtí kò ní tí oyin kó lè ayé rẹ̀ ó dùn bí oyin iyọ̀ kí káyé kí káyé gbèsè rẹ̀ yọ níyọ̀ kó níyọ̀ atare nírenire lásọ̀rọ̀ atare àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ lára nǹkan tíṣẹ̀rí àwa sí náà ni ọmọ èdè ènìyàn ọlọ́run dá wa láti ṣe nǹkan kan ni èèyàn ó ṣe nǹkan yóò sì sọ̀rọ̀ bí ò bá wá rí dáadáa ṣe ọlọ́run kó sọ àmì yóò ṣe àbúrò ó ń lára àǹfààní ìjókòó yìí wípé gbogbo táwọn yìí náà ń ṣe ń tó fà á ni wípé wọ́n fẹ́ ṣe nǹkan kan òsì mọ́ tí wọ́n ṣe ṣẹ̀ríà wa dé ó wá mú díẹ̀ nínú nǹkan tí Yorùbá là kalẹ̀ yìí ó wà kọ́ra rẹ̀ òní táwọn ń pè ní atahnik tahniku ni wípé kéyìí kéèyàn ó nílẹ̀ Lárúbáwá tí ó ń ṣe ọlọ́run bá ti jíṣẹ́ níta máa ń ṣe ni pé wọ́n ó jẹ támúrù pẹ̀lú pé támúrù gbogbo àlàmọ̀ yìí pé ní ó dùn dẹ̀bí nù tábà wá jẹ́ débi pé ó rọ̀ wọ́n wàrà fi sí ọmọ lẹ́nu kó lè bá a jẹ́ wípé nǹkan tó dùn òun ni ó kọ́kọ́ kan ọmọ lẹ́nu bóyá náà ni Yorùbá náà fẹ́ ṣe tán àfi kó oyin àti àádùn tí wọ́n fi kó jọ so eléyìí àwa mà wípé ó jọ àṣà àwọn kan ní ìtì islam ní káfílẹ̀ èyí tó dáa níbẹ̀ ó ní àtàníkù ṣẹ̀rí àgbà wa láyè ká ṣe àti ó sì sọ fún wa ọ̀nà tá a gbà ṣe irú tàníkù bẹ́ẹ̀ nínú abẹ́ yìí pé yorùbá tó ń kó ọmọ jáde òní pé wọ́n ó ṣe ayẹyẹ rẹ̀ nígbà tá a bá dé bínú àṣà ọ̀tọ̀ ní ayẹyẹ ńlẹ̀ yorùbá àṣọ eléyìí náà bákan náà nú àwọn àṣà nílẹ̀ yorùbá òun ni àṣà ìsìnkú òkú sísìn eléyìí náà lára àwọn àṣà tí ìsìláàmù tó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ni bàbá lè ka gbogbo tí ń jẹ́ kútúbùl fíkì pátápátá tíra àwọn táǹpẹ̀ ní fòrúwà lọ́dọ̀ wa a rí kò lè sí tí ò ní ní kìtábùl jànáìz tíra àbí ojú ọ̀nà kan tí ó ṣàlàyé fún wa ètò bá a ti sin òkú kódà ètò yìí bẹ̀rẹ̀ nígbà tí òkú bá ń pọ̀ka kú eléyìí ń ó pè ní báàbù al-ihtibor àsìkò ìgbà tí òkú ń pa ń pọ̀ka kú lọ́wọ́ ṣẹ̀ríà ṣàlàyé kíni ẹ̀sìn nígbà náà bó bá kú tán kí là á ṣe ṣẹ̀ríà ṣàlàyé rẹ̀ nígbà tá a bá fẹ́ lọ sìnkú kí là á ṣe ṣẹ̀ríà ṣàlàyé rẹ̀ lára àwọn àṣà tó dáa tí áfíríkà àwọn èèyàn wa láfíríkà ń ṣe pàápàá jùlọ ńlẹ̀ yorùbá ònúléyìí náà wà lóòótọ́ wọn wá ní àwọn oríṣiríṣi nǹkan míì tí wọ́n fi kún tó ti tayọ ààlà táwọn ó kíyèsí nínú ẹ̀ ni wípé ṣẹ̀ríà ò pín ikú sí oríṣiríṣi ní ọ̀nà tí àwọn yorùbá fi gbà pín ikú sí oríṣiríṣi yorùbá gbà yí pé ní ikú gbóná ń bẹ ikú tútù ń bẹ ikú ikú ikú ayé ń bẹ ẹ̀ṣẹ̀hún ikú ayé ikú àgbà ń bẹ ikú ọ̀dọ́ ń bẹ ó sá ó pọ̀ tí wọ́n kà kalẹ̀ rẹ́gẹ́dẹ́ tó àwọn gbogbo ikú yìí ṣẹ̀ríà wa dé àwọn pín lórí ìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bí fàpèjúwe ikú ayé torí pé lára nǹkan tí tó tún kò díẹ̀ ká tó kíyèsí ni wípé nílẹ̀ Yorùbá òun ló fà á tó sọ wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ wípé ǹjẹ́ èèyàn lè jẹ́ Yorùbá kó sì jẹ́ mùsùlùmí ǹjẹ́ èèyàn lè jẹ́ Yorùbá tó di kọ́ kó sì jẹ́ mùsùlùmí àwọn ustaz wa ẹ̀rọ̀pọ̀ ẹ̀ bá wa yanjú eléyìí hùn nítorí pé ẹni tí ó jẹ́ Yorùbá tí ò bá tí ì bọ́ sínú inú iná yóò sì ti súnmọ́ bèbè rẹ̀ nínú ẹ̀ gbogbo aburú tó bá ṣẹlẹ̀ síyẹn ńlẹ̀ yorùbá yorùbá gbà yìí pé ní ọlọ́run ló mú wá wọn ó béèrè pé ó yẹ káwọn wá díẹ̀ ayé lọ́wọ́ nú ejò lọ́wọ́ nú so bí ká ní pé wọn ó ro òkú wọn àbí wọn ó ṣe oríṣiríṣiríṣi irú àwọn nǹkan wọ̀nyí àwọn àṣà tí ò da èyí tó wọnú rẹ̀ nù àmọ́ èyí tó da sẹ̀ríà wa ni wípé nínú sẹ̀ríà náà wa náà pé wa ní oríṣiríṣi ikú ikú kan bẹ tá ń pè ní mọ́tò ṣahada kéèyàn kókó ṣẹ̀yídì òun náà pèsè méjì ṣẹ̀yídì náà tó kú sí ojú ogun ogun ìsìláàmù tí májẹ̀mú rẹ̀ sì pé sí i tá ń pè ní jihad jihad tí májẹ̀mú rẹ̀ bá pé sára rẹ̀ ẹni tó bá kú nù rẹ̀ nù àwa mùsùlùmí ṣẹ̀yídì ni àwọn àmì náà tó wá ń bẹ tó pọ̀ tí sẹ̀rí àkàkalẹ̀ yìí pé tó bá kú lọ́nà bẹ́ẹ̀ ṣèyídì lòun náà gẹ́gẹ́ bí ẹni tó kú sínú omi ẹni tó kú sínú iná ẹni tó kú sáksidẹ́ǹtì àti ẹni tí inú run kú àbí abiyamọ tó kú nígbà tí ń rọbí lọ́wọ́ àbẹ́lẹ̀ gbogbo obìnrin pátápátá kọ́lọ́n kó jẹ́ kí wọ́n máa ní láyọ̀ kan sì máa sọ̀ láyọ̀ wọlé àkànṣe ọlọ́run ọba eléyìí kò sí láyé kásádùá ibi eléyìí so eléyìí ni gbogbo yorùbá wa papọ̀ àwọn à ń pè ní ikú gbóná àbí ikú oró àbí ikú ayé so wọn wà ní bá a ma níbẹ̀ wọn wà ní pé àti káwọn wá díẹ̀ so nínú àwọn eléyìí òun náà àwọn àṣà tí ò da ènìyí òun wà àmọ́ ní ìpìlẹ̀ generally sísìkú nínú ẹ̀sìn Islam ìbàláyé wà bákan náà nínú ìtàkùn akéèsí ni wípé ọ̀nà táwọn yorùbá ń gbà á sìnkú so kára òun kábàá mójútó yìí nítorí àtàfin rìfáyẹ̀sì wọn ni wípé alaadatul muqarrara awul hasana aada ti sẹ̀ríà ní kàṣe ó ní kọ́nsẹ́pìtì ẹpisóòdì eléyìí pẹ̀lú ògo ọlọ́run yìí tí ò da àwọn padà máa bá ní yànnànà rẹ̀ nínú àwọn àṣà tí islam tún gbé wá ó ní àṣà ayẹyẹ ayẹyẹ ìsìláàmù nínú ẹ̀yà nínú ẹ̀yà tó pàtàkì ayẹyẹ afẹ́ ayé òde ṣíṣe so mo fẹ́ ní kò tíì sí ìró yorùbá so kájó kí wọ́n lùlù kí wọ́n dunnú kí wọ́n sì mu ọtí pòròpóló fàtà máa fi sọ yìí pé ní bójúmọ́ ń bá mọ́ wọn ní ìlú kan wọn ò ní ẹmu ni wọ́n fi mu ṣùgbọ́n lónìí alihamudulilayi kódà àwọn ìlú yìí náà ibẹ̀ ni <laughs> naam kílẹ̀wí ọlọ́run ti wá ní kí islam wá rinlẹ̀ níbẹ̀ tọ́yẹ pé bẹ́ẹ̀ bá ń rí àwọn táwọn láti bẹ̀ gan bóyá wọ́n gbé bẹ̀ ni bóyá wọ́n kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni a máa rò wípé abilu medina wọn ti wá ni alihamudulilayi rabbil alamin so abẹ́lọ́n gbogbo olórí ẹ̀ lè yorùbá tó kù náà kọ́lọ́n kó ṣe wọ́n bẹ́ẹ̀ òde ayẹyẹ táwọn pè ní almunasabatu alhafalat sẹ̀rímónì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ yorùbá wọ́n pàtàkì ẹ̀ púpọ̀ ìsìláàmù náà fààyè gbà wá nígbà tí ìdùnnú ọ̀tún bá dé ká ṣe àfihàn ìdùnnú ọ̀tún ìsìláàmù ń fààyè gbà wá nígbà tí ìdùnnú ọ̀tún bá dé kádúpẹ́ rẹ̀ lára eléyìí lábẹ́ rẹ̀ ni sẹ̀ríà sì ṣe àìdáni ọdún méjèèjì ló fi ṣe lẹ́tọ̀ fún wa wípé nínú ọdún méjèèjì o Eidul Fitr nàbí Eidul Adha yawmul akili wal farahi ni ọjọ́ tínú wa ó máa dùn ọjọ́ tí a sì máa àdúpẹ́ fọlọ́run ọba àmọ́ ìyàtọ̀ tó wà láàrin mùnàsábàtù nínú ṣẹ̀ríà àti yorùbá ni wípé nínú ṣẹ̀ríà gbogbo mùnàsábà wa gbogbo ètò ayẹyẹ tá a bá ṣe àwa fi ń dúpẹ́ fọlọ́run ọba ni mùsùlùmí dúpẹ́ ni mùsùlùmí èyọ mùsùlùmí dúpẹ́ orí ọlọ́run ọba ni mùsùlùmí kì í yọ àyọ̀pọ̀ra ká máa wá Kama máa lu ìlù eléyìí kò sí nínú àṣà Islam àṣà Yorùbá ni kódà tó bá wá di wí tó fi wá di wí pé ntí ò sí lára ẹ̀sìn gan wọ́n sì máa fi àṣà títí wa wọ́n máa fi tu nínú ẹ̀ ni wípé wọ́n nígbà tó ń ṣe ọlọ́run bá ń bọ̀ wá sí ìlú Medina láti ìlú Maka sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo mùsùlùmí lè pàdé rẹ̀ wọ́n á fi ijó àti ìlú àti orin pàdé rẹ̀ kí ló fà á torí pé ńlẹ̀ yorùbá bí wọ́n bá lè pàdé ọba fìmáwókè bíi nàdìm ọba yorùbá tí ń bá ń bọ̀ títí dòní wọ́n lọ pàdé rẹ̀ lẹ́yìn ìlú ní pẹ̀lú àwọn àwọn sẹ̀rímọ́nì ńláńlá wọ́n kó ìlú lọ wọ́n kó ijó lọ wọ́n kó sóríṣiríṣi nǹkan tí wọ́n ò ní ṣe wọ́n ti wá rò wípé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí nígbà tó ń ṣe ọlọ́run bá ń bọ̀ láti ìlú Madina Wasilumaka, sí ìlú maka wá láti ìlú maka wá sí ìlú Madina ìbá wọn ṣe ń lè pàdé ọba Yorùbá bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí ṣe lè pàdé ànábì yẹn ni pé àtijọ́ àti ìlú àti orin òun náà fi pàdé rẹ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ ìtọ́tún wa jẹ́ kí ọ̀rọ̀ yìí tún wá wọ́ sísè ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́fíìsì táwọn wò pàápàá jùlọ àwọn nǹkan táwọn rí wò lórí sátáláìtì ni àbáwọn síìdì táwọn wò wọ́n wà ní wọ́n wá ti wá ṣó rẹ̀ gbẹgbàtà nàbì ń bọ̀ wọn apàdé rẹ̀ wọn fi tọ̀la alibadoro alẹ́ nami sani atẹlẹwàdà wàjàbà sokoro alẹ́ nàmà dà alilayi zayi títí dé parí orin wọn. wọn ní gbà tó ń ṣe ọlọ́run bá ń bọ̀ láti ìlú maka wá sí wọn fi pàdé rẹ̀ bẹ́ẹ̀ sì ni orin yìí lóòótọ́ wọn kọ ìtàn jẹ́ kó yọ wípé wọn kọ́ àmọ́ bíi tí yorùbá ti ní wọ́n kọ́ ibẹ̀ àbí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ti gbà wípé wọ́n kọ́ torí pé kì í ṣe yorùbá nìkan ni wọ́n gbà bẹ́ẹ̀ ibi tí wọ́n ti gbà pé wọ́n ti kọ́ ibẹ̀ kọ́ ni wọ́n ti kọ́ pẹ̀lú àwọn oríṣiríṣi ẹ̀rí nínú orin gan geographical proof ń bẹ grammatical proof ń bẹ nínú orin un ah, ó kà jẹ́ pé ní eléyìí ò sí nínú scope eh, lecture tí n bá sì ní kí n sọ wọn ò ní fún mi ní jury time so kò ní jẹ́ kí n ṣàlàyé eléyìí un àmọ́ kúkúrú ni wípé. Eh, ibi tí wọ́n lò sí wrong kátẹ̀ wá ní pé alright eléyìí òun kò ṣe eh, àfihàn lẹ ijó àti àṣà gẹ́gẹ́ bó ṣe ń wà nílẹ̀ Yorùbá kò ṣàfihàn lẹ rẹ̀ rárá so therefore ni wípé kò sí ní ń pè ní ijó àtọrin nínú Islam èyí táwọn èèyàn sọ nísìnyí wípé ní Islamic uh, eh, songa kò kọ́kọ́ sí eléyìí òun Muslim uh, singers uh, Islamic song kò sí Muslim singers la ní àwọn mùsùlùmí ti ń kọrin pọ̀ rẹ́gẹ́dẹ́ àmọ́ kò sí orin islam kankan nínú àwọn lábẹ́ ìgbà táwa ń sọ̀rọ̀ àṣà yìí tá à ń sọ̀rọ̀ ìdùnnú yìí ibẹ̀ ni mo ti wá fẹ́ mẹ́nu ba ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa pàápàá jùlọ àwa tá a jẹ́ alùsùnnàtì wà jàmáà bí a bá fẹ́ ṣèyàwó fàkójúwe a rí i pé nínú àṣà tí àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ aṣíwájú wa. Uh, tí bá sọ pé àwọn àgbàlagbà ìtumọ̀ ní pé àwọn àfa wa tí wọ́n ti ṣáájú bẹ̀rẹ̀ látòrí àwọn sheikh wa adam abdallah lè lórí sheikh kamaluddin alabi sheikh muhammad abdulbaki sheikh murtaba sheikh abdulrahim abata àtàwọn tá ń bẹ láyé náà àfa wa a rí wípé tí wọ́n bá fẹ́ ṣe ìyàwó wọn ò wá pè pé ìpètè jọ so wọn ò pè ìta àwọn èèyàn ò pè wọn ò jòkó wọn ò ṣe yìgì lọ́nà tàgbà tá a fi ń so yìgì òun nígbà tá à ń ṣèyàwó tọ́ba tó di ìgbà àkómọ náà ó ti tún di àṣà ńlẹ̀ Yorùbá ipe ká pe àwọn alálàáfà jọ alálàáfà àwọn ni wọ́n sọmọ lórúkọ kódà ó fi fẹ́ẹ́ di wípé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ò mọ̀ wípé ní bàbá ọmọ gangan ló lẹ́tọ̀ọ́ àti sọmọ rẹ̀ lórúkọ kì í ṣe nìkankan wọ́n ti gbà wípé bá ò bá tí ìgbó kọmọ jáde àti ilé sọ tẹ́bá bí ẹlòmíì pé kí ló kọ́ ọmọ wọn ni pé àlejò ni gbogbo wa náà àlejò ayé kóńfì dúníyà ká anáka gharibun tó ń ṣe ọlọ́wọ́ bá fi fún gbogbo wa nù kò sí kí ẹni tó sẹ̀yẹ̀ dé nìkan làlejò àtẹnitó ti dé ti pẹ́ gan àlejò ayé ni àmọ́ kí ló fà àwọn òní wípé torí pé àfa ò tí ànọ́ǹsì orúkọ ọmọ ó di àṣà méjì àṣẹ lẹ́ẹ̀kẹta lọ́tọ̀dọ̀ àwọn ṣàbábù sọ́hàwà àbí ṣàbábù súnà lóde òní àwọn àní wípé ok àní jòkó ìrúbọ́nsẹ̀ ń ṣeun àmọ́ àwọn kan sọ wípé kò sí láìfí ká jòkó kí a pe ọ̀kan lára àwọn aṣáájú wa kan dá wa lẹ́kọ̀ọ́ níbi ìjòkó wa so a rí a rí inú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàbábù nísìnyí alladhina yubaddi'una mithla hadhihi al-umur àwọn tí wọ́n sọ wípé ní bídíà ní irú nǹkan báyìí eléyìí básìkò ti wọlé fún tó yóò nídìí kámú ẹnu bá a ti sọ wípé ipò ìsìláàmù lórí kádùnnú kádúpẹ́ ìsìláàmù farama lọ́nà tí ò ní ní ẹni tó fẹ́ dunnú àti tó fẹ́ dúpẹ́ la bákan náà wàlímàtú nìkà gbogbo alama wípé lẹ́yìn kò sí iyèméjì ń bẹ nǹkan tí sẹ̀ríà gbà wá láàyè kódà ó pa wá láṣẹ rẹ̀ ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá wí fún abdulrahman ibn awf wípé ní aolim wàlóbíṣà yà á ṣe ìkónilẹ́nujọ ráńpẹ́ kódà bó ṣe yí pé ní ṣáàtì kí ṣáàtì táwọn o ẹ̀rìn ewúrẹ́ náà ń pè ní ṣáàtì inú èdè lárúbáwá lápẹ́ yìí nípa rẹ̀ bá ká pa kọ́ wa rọra sí i kọ́ sì pé àwọn mùsùlùmí jọ kán bọ̀ jẹ́ eléyìí ni wàlímà sẹ́rí tó bá ti yàtọ̀ sí eléyìí ń ó ti kú òní tẹ̀rítírì ó ti kú òní ààlà Islam ó ti bọ́ sí ààlà àṣà eléyìí ó nìdí ká filẹ̀ káwa nípa afẹ́ ṣe ìyàwó ọjọ́ ọjọ́ àtìní òní àdélẹ̀ ọjọ́ àtàlátà òní àtògbá ọjọ́ ọjọ́ alárúbá òní wọ́n mọ̀yàwó ọjọ́ alámísì ọjọ́ alárúbá níjọ́ wòlímà ọjọ́ alámísì oni òníyàwó sá ọjọ́ jimá níjọ́ magabi maga ahan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́ ẹ pé ní ọjọ́ méje ńlá fi ṣe ìyàwó bá ṣe ń ṣe ní lọ́dọ̀ wa ní Ìlọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù. No a sì challenge àwọn àgbàlagbà tí wọ́n gbé kalẹ̀ torí pé ní tó dá mi lójú ni wípé wọn ò rí nǹkan kan tá a fi ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ òṣùwàyẹ pé nínú àwọn nǹkan tí màá mú àdá wa bọ̀rọ̀rọ̀tún ìṣèmọ̀nyẹ́yà tó wà ń àwọn eh, social necessities wà lára àwọn nǹkan tí máa ń generate àṣà nígbà míì. naam ẹ ṣeun ṣé kàtúntò mú mi ni wọn ní ọkùnrin náà máa ń sá níbi tó ń bà mí àmẹlẹ yìí òun kì í sábà ṣẹlẹ̀ ńlọrin ńṣẹlẹ̀ ńlọrin tọ ẹ má bínú ẹ má bínú. eléyìí òun lára àwọn àṣà ilẹ̀ Yorùbá ni Yorùbá gbà wípé èèwọ̀ ìyàwó ni kí ìyàwó bá ọkọ rẹ̀ nù lé wá di irú irú ìyàwó bẹ́ẹ̀ nu kíyàwó kú àbí kí ọkọ kú yìí ni pé ẹ̀mí wọn sáà ní gùn dé ọ̀kan nu wọn kọ́ mágùn àbí ká méjèèjì mágùn lẹ́mìí sẹ̀ǹpà sọ́lẹ̀ kan wípé ni Yorùbá bẹ̀rù kú kódà wọ́n ṣe àdúrà débi wípé gbogbo ọ̀nà ni wọ́n block ọlọmọjà kúkú ná mọjà kúkú omi mọjà kúkú mọ́tò mọjà tójú orúbá ojú kú mọjà fọwọ́rọ́ kú mọjà. náà ń gbọ́ ok àwọn sheikh ni pé wọ́n ní ìfọwọ́rọ̀rí kú wọ́n nágbà yé ń wọlé àmọ́ wọ́n ní ká má tọ́jú orun bọ́jú kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàtàfẹ́sọ ni wípé sísá náà kò sí ìyàwó ńlẹ̀ yorùbá náà sì ni òun náà ó ní àwọn ọjọ́ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ kì í ṣèjọ́ kan ńlẹ̀ yorùbá náà bóyá yìí ni àwọn àáfàá wa lánàá ni wọ́n rí ló fà á látara yìí pé ní láti fi ṣe ta lífù kòlóbì àwọn mùsùlùmí tuntun nígbà náà àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tí wọn ò tí ì di mùsùlùmí tán yányán wà lámà yẹn dọ́kọ̀lẹ̀ lè máa nú fi kòlóbì kùn tọ́lọ́mù sọ fáwọn kan mẹ́ka ń jọ́sí pé ẹ má sọ pé ẹ ti gbàgbọ́ o ìmánì ètí ìrìnlẹ̀ náà kàn yín bóyá lábẹ́ eléyìí làwọn bàbá wa àwọn àfáwà lánàá fi introduce eléyìí náà wípé kó lè bá a máa mú ọkàn mùsùlùmí náà balẹ̀ wípé after all ẹ̀sìn titiwa náà wà ceremonious yìí kìí ṣẹ̀sìn yorùbá nìkan òun ni ṣùgbọ́n lónìí alihamudulilayi rabbil alamin liyahli kaman halaka an bayyinati wa yahya man hayya an bayyina lónìí ntaàn bàbá wa ń bẹ̀rù lánàá ọlọ́run ti ní ó kú o alihamudulilayi ẹ̀sìn ti yí àwọn èèyàn ọlọ́run ti ní kí àwọn èèyàn gbàgbọ́ yí ẹ̀sìn so eléyìí yóò ní di káfílẹ̀ káwá jẹ́ kó yí àwọn èèyàn sẹ́wárẹ́ lábẹ́ eléyìí kátáwọn èèyàn introduce pọ̀ rẹ́gẹ́dẹ́ kódà àwọn aṣáájú wa nínú MSS láti pé níjọ́ wọn introduce ijó wọn introduce ìlú ní ìtòsí sẹ́yìn pé ní ìṣesí wọn ń lóòótọ́ lóòótọ́ ó lè ní bákanbákan nínú sẹ̀ríà ṣùgbọ́n wà láì ó ṣiṣẹ́ dáadáa gbogbo àná táwọn táwọn introduce kìíní àwọn àdáwọn kéékèèké bá a bá ń gbọ́ àlè má gbọ́ rédíò lálẹ́ ẹ̀ẹ́ lálẹ́ lálẹ́ juma yìí ni pé alamisi mẹ́juma juma baba wa abdulwadi falọ́wọ́ mi ò bóyá ń bẹ láyé báyìí ti sàlàyé ana ń bẹ láyé abẹ́lọ́ nkọ́lọ́ nkó kọ́lọ́ nkó ṣàlékún dáadáa wọn ráyè pé àwọn ni wọ́n máa ń kọrin nígbà náà gbogbo àwọn apẹ́sí di rédíò tó nígbà wọn ó ní nǹkan tí wọ́n ń rí tí wọ́n fi ṣe lára wípé ní dọ̀rọ̀rọ̀ tó ní ṣèmọ̀ ẹ̀yẹ tó social necessities ó lè fà á kí àwọn ah, ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí alihamudulilayi a rí i pé ọlọ́run kó wọlé àkànṣe rẹ̀ kó sàwọn gbogbo àwọn management minister tó ní lẹ́sàn-án rí wọ́n ti gbìyànjú wáyé pé eléyìí ò sí ń bẹ̀ mọ́ ká máa wájú ká máa kọrin ká máa kó àwọn èèyàn lọ ọtí kú so lábẹ́nbi tá a ti lọ gbogbo eléyìí ni wípé bá a ṣe ètò ayẹyẹ níbi ìyàwó wa ẹ jẹ́ àṣẹ́sì rẹ̀ èyí tí ò bá sí ká yọ kú o bákan náà ni ìkómọ èyí tó ń generate controversy tó pọ̀ jù nínú àwọn láàrin àwọn ọ̀dọ́ àmọ́ wípé wàlímà ẹ̀rí ń bẹ fún káwá jòkó níbi ìkómọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń takò lónìí eléyìí ó dàbí pé àìṣe tahriru mahali niza àìsàlàyé èwo ni eléyìí èwo ń tọ̀hún mú rò pò ní ń dá wàhálà lẹ̀ a ti pa nǹkan méjì pọ̀ àwọn tí wọ́n ń kọ̀ǹdẹ́mù rẹ̀ blandly yóò kù díẹ̀ káàtó àwọn tí wọ́n bá sì ní wípé ó tọ́ náà pọ́nbélé eléyìí yóò dìdì ẹ̀ rí àmọ́ nǹkan méjì ti papọ̀ nǹkan méjì tó papọ̀ níbi ọ̀nà táwọn sàbábù súnà àwọn tí wọ́n bá ń jòkó ṣe tán tó papọ̀ ní wípé àlẹ́ àkíkọ́tù yìí ni kí ká ẹran súnà súnà ni ẹ̀rí pé àwọn bàbá náà sọ́jọ́ yìí pé ní súnà súnà lára àwọn súnà súnà òun ni pípa ẹran ó wá tún kú nǹkan míì tó yẹ pé ní ìbàláyé wà fún ó ní àdáwátú ìlà wàlímẹ́tìlà àkíkọ̀ àdáwátú ìlà wàlímẹ́tìlà àkíkọ̀ lẹ́yìn tá a pa ẹran tán bó o là á ṣe ṣe ẹran òun ṣẹ̀ríà ní àlàyé bá ṣe làákalẹ̀ nínú ẹran ṣẹ̀ríà la bá ṣe ṣe ẹran léyà gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni a ṣe ṣe ẹran ìkómọ náà a pín sí mẹ́ta ìdá kan a fi ṣe sàárà ìdá kan ilé ọkọ ìyàwó àti ilé ìyàwó wọn ò jẹ ẹ̀rípa náà máa bẹ nílò náà wọn sọ pé ní òun ká gbé ẹ̀tàn ìtàlẹ́ àná apá àyà ọmọ bàbá ọmọ gbogbo eléyìí ìgbàlá àṣà ni tó sì dáa kama ah, ni pe aa mi mùsùlùmí sunna ni mi salafi ni mi aa salafi yẹrẹ o ni kọ́ ma ṣe léyìn o tọ́yẹ̀rì gbà fún. ẹlẹ́ẹ̀kẹta ni kí a wá ṣe sẹ́dùkú mẹ́tẹ̀ẹ̀ta yìí sunna ni bó bá wò wá lè da gbogbo ẹ̀ sí sàrà bó wà lè dáyẹ pé ní gbogbo ẹ̀ káyẹ pé nílé àná làá gbé lọ tó bá sì wò wá lè hàn tútù gan. Ah, ìgbàláyè wa wà wípé ká wá ṣe ká wá pe àwọn èèyàn àdáwàtú ìlàwàlẹ̀ mẹ́tẹ̀lẹ̀ àkẹ́kọ̀ ká wá pe àwọn èèyàn wípé ẹ wá bá ní jẹ́ eléyìí kò sí láìfín bẹ́ẹ̀. imaamu nawawi rahimahu rahmatan wasi'a nígbà tí ń túmọ̀ hadithu ń ṣe ọlọ́run tó sọ wípé ní mandu'iya ìlàwàlẹ̀ mẹ́tẹ̀lẹ̀ nìkáhì falyujib hadithu wa ní bukhari àti muslim ẹgbà wa mi wá wà wípé ní mandu'iya ila walimatin fal yujib ursan kana aw am ghayra ursan kana am ghayrahu Imam Nawawi ní wípé ní lafdhun amun wa bi waqti nafsihi yuqayyidu ma sabaqa pé gbóná ẹlẹ́ẹ̀kejì yìí a pé ní wà mọ́ comprehensive ó kó tà kọ́kọ́ sínú bákan náà sì ni ó tún ṣe àlékún àlàyé títà kọ́kọ́ ò ṣe ẹnikẹ́ni tí wọ́n bá pè nínú wa lọ sí àpèjẹ tí sẹ̀ríà ò takò kó yá dáhùn irú pèpè bẹ́ẹ̀ ọ̀rùsàn kẹ́hánà àmọ́ yọ̀rọ̀ ìbá jẹ́ àpèjẹ tìyàwó ni ìtàpè ní wàlímà àbí ìmíì lábẹ́ eléyìí ni àwọn àfáàfẹ́ àṣàlàyé oríṣiríṣi àpèjẹ ní ń bẹ walimatu nikahi ń bẹ aqiqa ń bẹ waqi'a ń bẹ naqi'a ń bẹ kharisun àbí kharisatu ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mamuna méjìlá ló kà nínú méjìlá yìí ó sì gbà wípé mẹ́ta péré ni ò dá níbẹ̀ òun náà ni alimatam àpèjẹta iná iná tí àwọn ilé olókùn máa ń dá táwa pé èèyàn pé bá wa jẹun lẹ́yìn ìṣẹ̀rí àtakò àti àpèjẹ èyí tí wọ́n máa ń ṣe níjọ́hun tí wọ́n ní eléyìí eléyìí ọkùnrin nìkan ni ó jẹ́ tọ̀hún obìnrin nìkan ni ó jẹ́ eléyìí náà ṣẹ̀rí àtakò àbí àpèjẹ tá a pe àpèpè rẹ̀ lórí wípé bóyá fi ń bọ̀ kìíní àbí wọ́n fi ń bọ odò àbí wọ́n fi ń bọ ògún àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lọ eléyìí rà pèjẹ́ àwọn yìí ò da àmọ́ àwọn èyí tó kù sẹ́ríà kàkalẹ̀ yìí pé ní ó tọ́ àwọn eléyìí òun kò sí ẹ̀rí tí yóò kọ̀ fún fún wa nítorí jẹ́ ká ṣàlàyé eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ wa àwa sàbáàbù lónìí ọlọ́run ṣàlékún àgbọ́yé wa gbogbo àlàmọ́ yìí pé àwùjọ wa ńlẹ̀ Yorùbá bá a ṣe sọ àwùjọ kan tó nífẹ̀ẹ́ ayẹyẹ ni pàápàá jùlọ àwọn obìnrin àwọn ìyàwó wa àwọn náà wọ́n ní hákù o wọ́n ní ẹ̀tọ́ tí a gbọ́dọ̀ ṣe fún àwọn náà wọ́n ó ní di pé bóyá àwọn náà táwọn náà ti ṣe fún kí wọ́n wá ṣe fáwọn náà káwá takú wípé a ń tàṣe ni wípé a pẹran sọ a sì ha ẹran àbí ẹlòmíì òtẹ̀ fi sínú ọ̀ra eléyìí òun ó tọ́ gẹ́gẹ́ bá a ti sọ àmọ́ ńgbà míì náà ń bẹ ká má tún wá sọ àkíkọ̀ di ọ̀fọ̀ ká má sọ ìsọmọlórúkọ ká má sọ di ọ̀fọ̀ kò sí láì fi ká fi ìdùnnú wa hàn sọ́lọ́run ọba lábẹ́npa yí pé ní ká pe àwọn èèyàn kan wá bá wa jẹun ká sì wá bá wa dunnú lọ́nà tí ò ní ni ẹni tí ó pèèyàn la tí ó sì ní ni ẹni tí wọ́n ń pè náà la yìí tí a sọ tí a fi tí a fi ka eléyìí lẹ̀ lábẹ́ àwọn àṣà tó dáa ó ní wípé ṣẹ̀ríà ṣe nínú abẹ́ ìgbéyàwó lábẹ́ ìgbéyàwó ṣẹ̀rí àṣẹ àwọn obìnrin wa lójú kòkòrò wípé kí wọ́n ṣe xédìmọ́ ọkọ wọn rò pé a gbọ́ ìbára yé ṣẹ̀rí àṣẹ wọn lójú kòkòrò wípé kí wọ́n ṣe xédìmọ́ ọkọ wọn èyí ni pé kí wọ́n ṣe ìfarajìn àti ìfaradà àti ìṣe ẹrúsìn ọkọ wọn eléyìí náà sì ní Yorùbá náà faramọ́ àmọ́ yorùbá wọn ti lọ jìnnà jù gẹ́gẹ́ bí wọ́n ṣe lọ jìnnà níbi àṣà òǹkà àyàwó ìlọjìnnà wa bá débi wípé yorùbá gbà wípé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni gbogbo tá a bá sọ ma pé ilé ẹ̀kọ́ kí la máa ń ṣe ilé ẹ̀kọ́ ìyá máa ń jẹ́yìn ilé ẹ̀kọ́ ni tó túmọ̀ sí pé indirectly àfi bí ìgbà tí yorùbá sọ wípé ní ilé ọkọ ilé ìyá ni fún ìyàwó eléyìí wọn tako àṣà tí islam faramọ́ ilé ọkọ kìí ṣe ilé ẹ̀kọ́ pẹ̀lú àgbọ́yé yorùbá ilé ọkọ kìí ṣe ilé ìyà níbàámu sí àgbọ́yé yorùbá ẹ jẹ́ kí wọ́n mú àpọ̀n àpèjúwe wa tí ó fi yé wa a rí i pé bẹ̀rẹ̀ ní kété tí ìyàwó bá ti wọlé a rí pé wọ́n ní wọ́n ní àwọn pálámẹ́ǹtì náà àwọn obìnrin ilé wọ́n pè wọ́n jọ pé eléyìí Ah, wọ́n ti lóyún rẹ̀ kí àtọ́gbòrò pé ìwà àtọkọ rẹ̀ ń fẹ́ra yín so kò lè pè lóko mọ́ eléyìí ìbàdí àrán eléyìí ojúlẹ̀kẹ̀ eléyìí èyí àfẹ́ afọmọ asobúláwo mọ́fọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ nínú àwọn àṣà wọn náà àṣà tó ní wípé kódà yóò kúnlẹ̀ fún ẹran ẹran ilé ọkọ rẹ̀ wọn náà àwọn àṣàdé wípé bàbá ń lòde ó tẹ̀ tó ìyàwó ìyàwó eh, last ìyàwó kẹyìn bí wọ́n bá fẹ́ ru àyèmáyé kòkò òní òru nípò wàláì ẹ̀ẹ́rì obìnrin tó yẹ pé ní kódà ẹni tí èsè mùsùlùmí gan-an àánú rẹ̀ ó ṣe yóò ṣe eléyìí òun lábẹ́ wípé ìsìlámù takò eléyìí òun ó wá bá a débi wípé ọmọ tó sọ wípé ó ṣeéṣe kí ìyàwó nǹkan obìnrin òun ni kò máa dà á pé gbogbo eléyìí sẹ̀rí àjẹkọ̀yà wípé ní o wrong pẹ̀lú aya alukoran tó sọ wípé ní walahunna mithlu alladhi alayhinna bil ma'rufi walirrijali alayhinna daraja sẹ́ni gbogbo ẹ̀tọ́ gbogbo ẹ̀tọ́ tẹ́ ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ àwọn ìyàwó àwọn obìnrin the same ẹ̀tọ́ gan náà ló ṣe ọ̀ràn yẹn kẹ́ fún wọn náà walahunna mithlu alladhi alayhinna bil ma'rufi walirrijali درجة تابتني tẹ́ أقوي bá سكان ní kó máa pe ọmọ بودا kan nílé ọkọ rẹ̀ ní àǹtí àbí ní bọ̀dá a jẹ́ pé ní ọkọ ìyàwó náà yóò tú láàsì ká lọ sílé ìyàwó náà ká wá béèrè wípé èwo ni nínú àwọn ilé ìyàwó wa o ẹni tí wọn ti lóyún rẹ̀ kó tó di pé mi àtìyàwó mi à ń sọ̀rọ̀ pàfẹ́ra wa ajẹ́pọ̀kọ ìyàwó náà di tó láti tó bá lọlé àná kò gbọ́dọ̀ pé gbogbo àwọn ará ní orúkọ eléyìí ni ó máa fi jẹ́ wípé a balance equation gbogbo ẹni tó bá sì tó tó láàsì fún kí kí ìyàwó kúnlẹ̀ fún ilé ọkọ ajẹ́ pé ní ọkọ náà ó kúnlẹ̀ fún nílé ìyàwó walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf lirijali alayhinna daraja sẹ̀rí àjọpọ̀ ìpínlẹ̀ ìran yìí nípa ìkúnlẹ̀ wa ni generally generally Islam takò torí pé ń ṣe ọlọ́run ọba jẹ́ kó yẹ pé sallallahu alayhi wa sallam ó ní pé nílẹ̀ kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu imra'atan an tasjuda li zawjiha tó bá ṣe wípé ni ó bá tọ́ nínú ṣẹ̀ríà ni ká ní kí ẹni tí ẹnìkan forí kalẹ̀ fẹ́nìkan eléyìí nínú usulu fíkì wọ́n máa ń pè ní àtẹ̀m̀bíhù bil'a'la ila al-adna oúnjẹ ọlọ́run bá má pèjúwe kan wá nú àwọn àpèjúwe ojú pọ̀nà táwọn yẹn máa fi ń respect ara wọn nínú nínú àṣà lárúbáwá nínú àpèjúwe ìtẹríba àti ìbọ̀wọ̀ fágbà òun ni ká forí kalẹ̀ fúnra wọn nínú àpèjúwe ni ká dọ̀bálẹ̀ fúnra wọn nínú àpèjúwe ni kí wọ́n tẹ̀ fúnra wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oúnjẹ ọlọ́run wá mú àpèjúwe kan wá nínú rẹ̀ kò túmọ̀ sí wípé nta wí ni pé ní ká foríbalẹ̀ ni ànábì wí ọ̀hún nígbà tó yẹ pé foríbalẹ̀ ni ìdọ̀bálẹ̀ ò sí ń bẹ̀ ìkúnlẹ̀ ò sí ń bẹ̀ ìtẹ̀kọ̀kọ̀rọ̀ ò sí ń bẹ̀ rárá o eléyìí òun náà ń pè wá sọ pé àtẹ̀m̀bíhu bil àlá líyẹ̀dúlá àlá àdìnà kó lè bá a máa tọ́ka sí èyí tó kéré àpèjú ẹ̀sùn àná alukur'an náà nígbà tó lọ́n sọ wípé wala taqul lahuma uffin a gbọ́dọ̀ ṣe sí ọ̀ sáwọn òbí wa opposite tàkọ́kọ́ nù ni pé atẹ̀m̀bíu bìládínà liyadullah ala ala ká mú àpèjúwe èyí tó kéré jù wá ká lè bá àgbàgbọ́ yé ga jù so ni kukuru ni wípé ìforíkanlẹ̀ generally láàrin ọkọ ni láàrin bàbá sọmọ ni nú àwọn àṣà tuntun wípé ni àádátún mustahkamatun fi biladi yoruba àádà kan tó yẹ pé túláàsì kàfílẹ̀ ni kí àlebà wà nínú àwọn tọ́lá sọ wípé ní ya ayyuhal ladhina amanu udkhulu fi kafatan káwọnú ìsìlámù ti apá wa ti ẹsẹ̀ wa ní ìparí mo rí atọ́kùnrin tí ń tàbí náà o alwajibu alayna ọ̀ràn yẹn wa gẹ́gẹ́ bí àwa tí ọlọ́ọ̀ni ká máa pera ní olùsúnà jama ni wípé ká gbọ́ àgbọ́yé àwọn àṣà yìí ènínú ká ma mọ̀ meji méjì ẹlẹ́ẹ̀kẹta wá ni wípé kájọ wò pẹ̀lú àjọ ti ṣẹ̀ríà èyí tí ṣẹ̀ríà ò bá takò ká má takò èyí tí ṣẹ̀ríà bá takò ọ̀ràn àyàn wa ni ká tún ṣe ní ọ̀nà tí Islam là kalẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ wa ó wípé a ti wá tàtàrà wípé aláǹsá fún àṣà ọ̀pọ̀lọpọ̀ ó wàá pa family house tì eléyìí ń ṣẹlẹ̀ eléyìí kò sí àǹfààní ń bẹ fún dáwà wa gan náà torí pé tẹ ẹ bá pa àwọn fámìlì tì àwọn tí wọn àwọn ẹlòmíì tí ò rí ibi tí yóò máa lọ lè bá wọn àkọ́kọ́ wọn ò máa gbin tí ò dá sí wọn lọ́kàn nínú ẹ̀sìn ẹ̀ẹ̀kejì wọn ò tún máa wá ya fọ́tò titi yín náà lọ́nà tí ò dáa wọn máa pè yín lóko tí àti òṣè aburú ẹlẹ́ẹ̀kẹta ni pé bàbá wá ṣe léyìí a rí i pé ìsìlámù náà gbà tó náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ akhadha bitadarruji fi mu'alajati al-'adati sayyi'a ìsìláàmù ó apply nǹkan tá à ń graduality nígbà tó fẹ́ tírìtì àádá yorùbá àádá larubawa èyí tó ti jìnnà látara wọn tí ó sì bá ṣẹ̀rí àmú so àwa náà a gbìyànjú láti apply graduality ní ọ̀nà tá a bá rí wípé ní òun ló nídìí ká apply àmọ́ ìta bá ní ta bá rí pé léyìí ò nídìí guarantee ká sí kíáká ni kò túmọ̀ sí wípé ní ká fi léyìí ńlẹ́ o ah, èyí tí ọlọ́run ní kí ààyè gbà wá láti sọ òun náà ní eléyìí àbí ọlọ́run ọba àti ẹni tó bí àti àwọn àtàbí ọkọ́ ọlọ́run kó jẹ́ kó ṣe wá ní àǹfààní ọlá kan ṣe ọlọ́run ọba hadha wa sallallahu wa sallam wa barak wa an'am ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabihi wa man walahum bi ihsan ila yawmiddin wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. inshallah nítorí àkókò kò sí nǹkan tá a fẹ́ sọ lérí nǹkan tá àwọn ṣéèkù wa ti bá ní sọ ṣùgbọ́n àní sálẹ̀ lọ síbi muhadara ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ a pe ìkan nínú àwọn àfáà náà kí wọ́n wá sọ nǹkan bí ìṣẹ́jú márùn-ún lérí nǹkan tí wọ́n ti bá ní sọ ó sì tó jẹ́ kí nǹkan tó yàtọ̀ sí àmọ́ níbàámu lérí mọ̀ọ́dúnrún tí wọ́n ti ṣàlàyé ní èyí tí ń ṣe al-aadatu al-muqarrar aw al-aadatu allati aqarraha al-islam àwọn náà ni eh, ustaz wa abdulmumin ẹlẹ́yìnlá inshallah lọ́wọ́. ọ̀rọ̀ àṣà ọlọ́run kó bá a san àwọn dókítà wa lẹ́sàn-án olóore ọlọ́run sábà ń sàlékún ìmọ̀ wọn ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó sì fúyẹ́ ni nítorí lè balance ẹ̀ tó lè yanjú ẹ̀ òun náà ni alẹ́ ẹ̀ ọ̀rọ̀ ọmọ torí pé nítorí pọ̀ máa ṣà ó pọ̀ ẹ rí i pé tọ́pìkì ni pé alìsílámù fi àfìríkìyà bayna shari'ati wal aada ìsìlámù láfíríkà láàrin àṣà àtẹ̀sìn tọ́pìkì yìí tọ́pìkì tó lágbára ni o kìí sì ṣe irú bóyá ọmọ kéékèèké lálẹ́ máa ní takawo lálẹ́ sọ pé eléyìí láṣà eléyìí lẹ́sìn fàbítálì àṣà yìí ọ̀dà kí ni ìdájọ́ àṣà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ì bá ṣe pé ẹni tó bá kájú òsùn wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wà ní ìjókòó yìí àti irú àwọn àfa ẹ̀sìn tí wọ́n ti sọ̀rọ̀ lórí irú àwọn nǹkan báyẹn lọ àkọ́kọ́ tèmi kọ pé àkíyèsí òun ni pé ọ̀rọ̀ àṣà gẹ́gẹ́ mo ṣe sọ ọ̀rọ̀ tó lágbára ni tó ṣe wípé minal mustahilat òun ni ká sọ wípé a fẹ́ yọ àṣà kóònù gbèsè ayọ̀mọ̀ ànábì ádámà nínú ntọ́lọ́wọ́n bá dámú ànábì ádámà ni wípé relationship wọn máa wà àṣepọ̀ wọn máa wà so àwọn àṣepọ̀ kan bẹ tó jẹ́ àwọn àṣepọ̀ so àwọn àwọn yàní àwọn ìlàkàtì dùnìyàwíyà àwọn àṣepọ̀ ìsàlẹ̀ tó wà ńlẹ̀ àwọn àṣepọ̀ kan bẹ tó wà lókè bí àwọn sọ̀rọ̀ ìyàwó lẹ́ẹ̀kan àṣepọ̀ kan nu èèyàn bára ẹni lò láàrin bàbá màmá ilé àwùjọ àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kíni jáṣà òun náà ní nǹkan tí àwọn ìran yẹn tí wọ́n gbà wípé bá a sì máa ṣe nǹkan yìí nì tí wọ́n sì ń ṣe yálà ọlọ́run bá gáìdì wọn lórí ẹ̀ ni àbáwọn náà náà mú wá ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ti ń jáṣà nìyẹn kọ̀ pọ́síbù láyé kéèyàn yọ àṣà kò nínú ẹ̀sìn ìtọ́ka kan ẹ̀sìn ni pé kẹ́sìn ọ̀chẹ́ kẹ̀ èwo lọ bá tọ́lọ́ wọn ọba mu èwo ni ọba tọ́lọ́ wọn ọba mu eléyìí jẹ́ nọ́kítọ̀ alákọ̀ọ́kọ́ nọ́kítọ̀ ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àsìkò òun ni pé n tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ nínú àṣà a orígun yìí lágbára o wàláì orígun yìí lágbára kéèyàn wò sùnsùn wípé àṣà yìí ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn òun lélẹ́yìí àbí àṣà ni pé ká ṣe àti ká má àṣà tó bá ti lọ ní ṣe pẹ̀lú àdìsọ́kàn so omi pé nǹkan yẹn ti ní ṣe pẹ̀lú usulu din wọ̀bítàlì ìdájọ́ tí ó jẹ́ ìdájọ́ lórí àṣà yẹn yíyàtọ̀ sáwọn ìdájọ́ tí àwọn àfáìsìn máa ń dá lórí àwọn muamalat pípé bóyá eléyìí makiruhu ni àbí jawazu ni tí nǹkan bá ti ní ṣe pẹ̀lú ìtẹ̀kọ̀dá ara ẹ̀ làwọn àfa àsọlẹ̀ kan yẹn yóò pé n tó ní ṣe pẹ̀lú òkú kéèyàn gbà yìí pé wọ́n rí baba bàbá àwọn tó kú ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn wọ́n rí lábẹ́kúta ó dàkúdà àyà ẹ̀rìtìkọ́ọ̀dù yẹn lágbára àdìsọ́kàn yẹn ṣùgbọ́n bó ti wá látara àṣà ni so fàkísà àlàyé irú ẹ̀ pọ̀ ń bẹ nínú àṣà tí ò ní ṣe pẹ̀lú àdìsọ́kàn tó jẹ́ pé àwọn èèyàn kàn ń ṣe wọ́n kàn bára wọn bẹ́ẹ̀ pa wọn ń ṣe ni níta fi mọ̀ pé kò ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ni pé ó mọ̀ pàṣà ní láwùjọ ṣùgbọ́n tó bá ṣe yóò gbà pé mo ṣe ni tí ọba ṣe ni ẹ eh, wáwo mi ò ní lè wá mi ò ní lè ṣe lé ni kò sì ní gbà pé implication kankan wà ń bẹ irú yẹn á gbé òun náà sábẹ́ sẹ̀ríà tá a bá gbé sábẹ́ sẹ̀ríà òun lápadà wàá ma kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ so ẹlẹ́kẹta òun wá ní kí n kàn án má péjú ẹ̀yọ̀ kan wá àbí kí n sọ pé mo fẹ́ mo fẹ́ ṣe mo fẹ́ kàn mọ́ sí nínú àwọn àpèjúwe èyí tí àwọn dókítà wa dókítà ẹlẹ́sìn tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ èmi ọkàn kà mọ sí i ó kọ́mọ̀ láwùjọ wa lẹ́nu àṣà ìgbéyàwó kọ́dà láàrin àwa tí àjítà ń pàpè kàtórí <laughs> gbogbo wa ń pàpè mára ni o ọlọ́run kó jọjọ tiẹ̀ so òun ni wípé àwa tá à ń pera wa ló ń súnà ó kọ́mọ̀ wípé tí èèyàn bá fẹ́ ṣègbéyàwó ó ti di àṣà lónìí tó jẹ́ ìpẹ́ tó bá fẹ́ ṣègbéyàwó yóò wù ú lẹ́mìí pé ìgbéyàwó mi àwọn dókítà Kóredé mo fẹ́ kàn wá sí wáàsí Ọlọ́run ṣàánú wọn púpọ̀ wọ́n ṣètọ́ ìyàwó wọ́n ṣètọ́ ọkọ mo sì fẹ́ kún mú dókítà Kakuri lọ́wọ́ torí àwọn ọmọ àbí wọ́n ṣe fáyà àwọn bídíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àṣà yìí nǹkan yìí àṣà ni láwùjọ wa ń bí báyìí naam anakunla àṣà yìí àṣà ni láwùjọ wa káwá wò wípé ṣíṣe wáàsí tó bá yẹ pé fún mi ṣẹ́jú mẹ́wàá ni àwọn ọ̀rọ̀ ń bẹ nù mí jẹ́ ẹ dàpọ̀. ee now ok ok ok àṣà yìí àṣà tó kọ́mọ̀ láwùjọ wa ni tábà wà àwùjọ mi kò sí tábà wà àwùjọ mi àwọn èèyàn ṣe nítorí kàn wá ni wípé ẹja gbé àṣà yìí fí mizani ṣẹ̀ríà ká wọn ṣẹ̀ríà tabasi fẹ́ gbé sosun sariya àwọn kankan bẹ kọ́ ẹ kọ́kọ́ ne tajà rudu k'o nọ ẹ so gbogbo tó ní ṣe pẹ̀lú awatif àbí kéèyàn kọ́kọ́ ṣe itikad qabla an yabhatha ani dalil ìpè yóò lè da lẹ́yìn náà kọ́mọ wá wádìí ìpè mo ti gbà pé kò da ná ẹ̀rí tí ma wá fi support pé kò da ni ma wá kí àbí kó pé mo ti da ẹ̀rí tí fi support kó da gbogbo eléyìí lóòótọ́ nǹkan yìí ntọ́lọ́mọba máa ń dá mọ̀ yẹn ni so kéèyàn kọ́kọ́ gbìyànjú kó bẹ ọlọ́run ọba rẹ̀ kó jìnà sí gbogbo kìíní kó sì jìnà sí sentiment emotion kó rẹ́dì wípé torí pé inú àwọn síyàmù ahli sunna òun ni pé yaduruna máa sunna laysa lahum nasabun yata'assabuna bi wọn à ní kankan tó gbé kalẹ̀ pé o ṣàwárí o yálà èèyàn ni àáfà ni àlìjánu ni ẹranko ni kò sí ní tọ́ka ahli sunna pẹ̀lú yẹn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó òun ni ẹni tá a gbé kalẹ̀ pé n bolo fi sí ànábì so kì í wá sí gbogbo èèyàn lọ́lọ́run bùn lẹ́bùn yẹn torí pé gbogbo akọ́lá ajákẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbáwájá àwọn àfẹ́ ẹ̀sìn so n tí mo fẹ́ lò ni pé n tó kàn wá ni pé ká gbé kinní yẹn sínú mizanu sharia èyí tí èmi tó dé mi lójú lásìkò tí mo wáyé ni pé ṣíṣe wáàsí níbi àwọn munasabat ọ̀rọ̀ pọ̀ ẹ̀dàkùn torí pé àkọ́kọ́ ni pé hukumu tajamu murukọrọ ọ̀rọ̀ ìfaraati ó padà wá táwọn yóò béèrè béèrè kíkóyànjọ ipe afẹ́ ṣìyàwó kéèyàn kó yẹn jọ àkọ́kọ́ náà àdìsí tí àwọn ṣéèkì kalẹ̀ kan ọ̀rọ̀ yẹn àdìsí tán kalẹ̀ kan yẹn sónú àwọn àdìsí táwọn afa fi ṣẹ̀rí wípé kéèyàn ṣe tìlákò lafdu walima sotiye lórí yálà nìka ni àbí tí èsè nìka nbẹ náà àwọn afa tàmá saka wípé àdìsí tí wọn mú àdìsí yẹn wà ní sahihu muslim tó ní urusa falyujib urusan kana aw ghayrahu kama qala sallallahu alayhi wa sallam ó mi pé Taba lọ sọ́dọ̀ àwọn àfa tí wọ́n gbà wípé èèyàn lè ṣe ìtìláàkù wàlímà sí gbogbo àwọn mùnàsábàtì omi ìpè kéèyàn kọ́kọ́ jẹ́ pé iná ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn yẹn onídàájọ́ lọ́dọ̀ àwọn àfa o ṣé súnà mọ́ ni àbí wájibà ìfàfàwà láàrin àwọn àfa lórí ẹ̀ ṣùgbọ́n tèmi fẹ́ lò ní wípé ìṣewáàsí ìṣewáàsí níbi gbogbo mùnàsábàtì àbí tó jẹ́ tajà mọ́àtì mo fẹ́ káwọn èèyàn gbọ́ mi yé o èmi ò tajà mọ́àtì sòtòrúkọ́ àwọn àfa pọ̀ lórí ẹ̀ pé sáà lè kójọ sáà lè kójọ lọ́tọ̀ tá yìí bá gbà mí n tẹ́ mi rí lórí ẹ̀ máa sọ ṣùgbọ́n lórí ṣíṣe wá sí so èmi sọ wípé sẹ̀ríà ó gbà á láàyè gbogbo bíkíbi bọ́bìtù rẹ̀ ni pé gbogbo bí tẹ́lá ti rí téèyàn kójọ láyé gbogbo bí táwọn èèyàn bá ti kójọ láyé ọwọ́ àánú sẹ̀ríà wípé èèyàn lè bá wọn sọ̀rọ̀ ọlọ́run so yìí wọ́n á mú àwọn tó dè é wá ní ṣókí wọ́n láwọn fún mi kan nínú àwọn kan tó dè òun ni wípé wọ́n ń pè kíní kan ní khasaisu da'wa àwọn karasitaristiki ìpèpè sójú ọ̀nà ọlọ́run yálà àpè ń dáwà ni àpè ń nasiha ni àpè ní ìlàmù ni àpè ní al-amru bil ma'rufi wan nahyu anil munkari ni àti oríṣiríṣi itlaqat tí ń bẹ níbi ń tá ń pè ní àbí wa'ad àbí irshad àti bẹ́ẹ̀ àbí taw'iya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so òun ni wípé náà àwọn khasaisu rẹ̀ ni pé al-istimrariya yẹn ni pé continuity ìtumọ̀ rẹ̀ ni pé àdáwà lamten hasiru alamakani dunamakani ìpèpè sójú ọ̀nà ọlọ́run kò wà restricted sáàyè kan dúnà àyè kan so wabitali tó bá rí bẹ́ẹ̀ kò sí ní tó burú ní gbogbo omi tó bá ti jẹ́ ìkójọ táwọn èèyàn bá kójọ sí ayọ̀sẹ̀ wá check ìkójọ yẹn pé ṣé ìkójọ yẹn nípìlẹ̀ àbí ò nípìlẹ̀ tí ìkójọ ò bá nípìlẹ̀ ìkójọ ni ò da kì í ṣe pé ìṣèwáàsí òun ni ò dáa irú rẹ̀ ni tó bá kójọ fún matam gẹ́gẹ́ báwọn ṣéèkì ṣe sọ so kéèyàn kójọ fókù nísìnyí asùlù ni pé ìkójọ yẹn ò dáa àmọ́ téèyàn bá rọpò tún ní ti ń bẹ́ẹ̀ pé kódà kéèyàn ṣe wáàsí fún wa ni pé ìkójọ tẹ̀ ń kó yẹ ò dáa wáàsí náà nìyẹn so kò sí àtàtàkù màsà èmi ò láfa ẹ̀sìn o òun ló fà tó fi jẹ́ pé baba ibn Baz rahmatulahi alayhi nínú al-ikhtiyarat baba yẹn ni wa min al-munasibi nígbà tí baba ń sọ̀rọ̀ lórí ìgbéyàwó àti òun náà ni pé lọ́dọ̀ tiwọn náà àwọn kan ti máa ń ṣẹlẹ̀ òun náà ni mughalat fil muhur táwọn yẹn máa ṣàṣejù baba ni wa minal munasibi jiddan òun ni kọjá pé gbogbo àáfà tó bá ti rí opportunity ibi tá ti ń ṣèyàwó àbí táwọn yẹn ti ń ṣàkójọ tán bá rí tí wọ́n ń ṣe tí ọ̀dà kó jòkó àbọ̀lọ́hún fún opportunity kó pè wọ́n sákèsì kó sì báwọn yẹn sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀. hadha wallahu alam wa sallallahu ala khayri khalqihi nabiyyina muhammad. naam insha allah so muhadaratu thani. أني أوكو الثانية فال فالموضوع هذا هو العادة العارضة للشريعة فإن شاء الله أضيه شيخ آه، مرتضى أديركم حياكم الله أهلا بكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 àkọ́kọ́ mo dúpẹ́ fún ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ fún ọ̀kan òjọ̀kan orí ẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa pàápàá jùlọ orí ọ̀nà mọ̀ wá síbi ẹ̀sìn àsìnlá ẹ̀sìn Islam yìí mo wá ṣe àkànṣe ọpẹ́ fún àǹfààní tí ọlọ́run fi àwọn ọmọ ìyá mi nílùú Ìlọrin fún mi láti wá bá wa sọ díẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àti òjíṣẹ́ ẹ̀ tó sì jẹ́ pé kì í ṣe nǹkan kan ló mú wọn pè wá láti odidi èkó wá síbí yìí bí ó ṣe ìfẹ́ nǹkan kan tó pa àwa àtàwọn pọ̀ ìfẹ́ ọlọ́run ọba tí a fi nífẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá tí wọ́n wá kó ràn wá eléyìí tó pa wá pọ̀ ló lè mú irú àwọn àáfàá jàǹkànjàǹkàn tọ́lọ́n fi jíǹkì ìjókòó yìí ṣẹ́wọ́ sára èkó pé kó máa bọ̀ ńlọrin torí pé tá a bá tiẹ̀ mọ̀ nǹkan kan mọ́ ìlọrin a mọ̀ pé omi kéwú bí ò bá ṣẹlẹ̀ rú ń bí ó gba bí kọjá kó tó ṣàn lọ síbi tó kù ńlẹ̀ yorùbá yàtọ̀ síbẹ̀ àwọn tọ́lọ́n fi ṣe sábàbí dáhùn àwa wá síbí yìí kì í ṣe àwọn tá a lè sọ pé a níbi káfẹ́ bá ní sọ̀rọ̀ ẹ̀sìn. E ṣùgbọ́n bá a fàṣẹ pọ̀ ńlọrin tó wọ́n rò pé nǹkan kan pa àwa àti àwọn ará èkó kan pọ̀ èkó bẹ́ẹ̀ ṣe mọ èkó ah ó ti yé yín tí mo fẹ́ sọ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n wá ronú kan ará èkó wípé káwọn náà wá kí wọ́n wá kún àwọn lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́wọ́n báyìí ẹ wọ́n ní òjíṣẹ́ ńlá ní tá bá nífẹ̀ẹ́ yàn ká sọ fún pàápàá jùlọ tá bá ti ṣe amnul fitna walahi inna nuhibbukum fillah walillah a nífẹ̀ẹ́ yín torí ẹ̀sìn ọlọ́run ọba torí pé a rí nǹkan tó yá wa lórí pé masha allah ọlọ́run ti fi dáadáa lọ́lẹ̀ ńlú Ìlọrin tẹ́lẹ̀ ẹ̀sìn ti ráyè jókòó síbí tó ti di àṣà ọlọ́run wá fi dáadáa kún dáadáa pé nínú àwọn ọmọ bíbí ìlú Ìlọrin àwọn nǹkan kan tó jẹ́ pé táwa bá sọ lẹ́kọ̀ọ́ nínú tí wọ́n máa ń kọ́kọ́ béèrè ni pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ náà kí ni ṣahada tó ní lọ́wọ́ ọlọ́run wá kó àwọn ọmọ oníṣahada ó kó wọn ti àwọn àfa ńlọrin àbí kí wọ́n béèrè pé ọmọ ìlú wo ni Òṣogbo Ọ̀ṣun Òṣogbo la mọ̀ ọ́n mọ̀ kí ló fẹ́ dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run tún wá ṣe àwọn tó fẹ́ sọ̀rọ̀ oníyebíye nínú ẹ̀sìn ọlọ́run ọba ó tún wá ṣe wọn lọ́mọ bíbí ìlú Ìlọrin ṣe wá rí nǹkan tí ará èkó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lè ké ní kéwú tí wọ́n sọ nù rédíò tí wọ́n sọ nù tẹlifíṣàn tí wọ́n ní kì í sọ̀rọ̀ ẹnu ọmọ ọlọ́rin kọ́ ló ti jáde àti pé mọ́dírẹ́sà wo ló ń tọ̀hún lọ ọlọ́run wá ní kí gbogbo ẹ máa jáde lẹ́nu àwọn ọmọ bíbí ìlú ìlọrin tí ó yàtọ̀ sí báà náà ṣe ń sọ wàláhì inú tiwa ń dùn púpọ̀ torí ẹ̀ nígbà tá a gbọ́ láàrin kan pé ọ̀rọ̀ kan fẹ́ di bíi ìjà láàrin kan aláàdúpẹ́ wípé irú eléyìí ń ṣẹlẹ̀ lójú ẹ̀mí wa èyí tí a rò pé ó ń fàjà kọ́ ló ń fàjà o ohun tó ń fàjà jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan kan tẹnu ẹnìkan ò fẹ́ gbà láti sọ tẹ́lẹ̀ kí wọ́n má ní ó panu mọ́ madrasa wo ló gbà kọjá ọmọ ìlú wo ni ọmọ Ìlọrin wa ń sọ tí wọn ò lè béèrè pé madrasa wo ló gbà kọjá wàláì inú wa dùn dé sálẹ̀ kọ́lọ́ǹba àdúpẹ́ fún yín ju bá a ṣe lè sọ lọ. Um, ẹrú sin ọlọ́run um, nínú tí mo gbàlérò láti sọ àwọn dòkítọ́ ọmọ ìyá mi tí mo bẹ ọlọ́run ọba kọ́lọ́ǹba mi ṣe àlékún dáadáa fún wọn wọ́n sọ yìí tó pọ̀ nínú ẹ̀ tí ó sì ní nídìí pé kí n tún máa kọjá lórí ẹ̀ mọ́ nípa pé àjọ wa ṣe tabahuf ni wípé àwọn issues yìí gbogbo wa la fẹ́ ká contribute sí pé ojú wo ló yẹ ká fi wò wọ́n bó tiẹ̀ jẹ́ pé àwa kan lẹ gbé microphone lé lọ́wọ́ kò wá ní necessary pé nǹkan tí wọ́n bá sọ tí kì í bá ṣe pé mo rí níìdì fún kémi ó tún repeat ẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n tí n bá tó pe àbúrò mi tó jáde yìí lábúrò mi ó sọ àwọn nǹkan kan tínú mi dùn sí désàlẹ̀ ikùn bí ìgbà tá a bá ní ó ti ka nǹkan tí mo prepare wa láti sọ ni wàláhi torí ẹ approach tí mo fẹ́ fún ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ mo wò ó pé láti fi save time àwọn nǹkan tí àfa mi ti mẹ́nu lé kí n rọra fún wọn sílẹ̀ kí n má lọ síbẹ̀ mọ́ àfẹ̀yí tó bá necessary mo wá fẹ́ pín nǹkan tí mo fẹ́ sọ sí taarif islam wal aada àwọn dòkítọ́rù lẹ́ẹ̀kan wọ́n ló lè má ní ìdìmọ́ pé káṣẹ́ ẹ̀ máa tu fún wa pé kí ló ń jẹ́ islam kí ló ń jáṣà wàláhì mo gbọ́ wọn yé ṣùgbọ́n fúndì kan lèmi àṣetún padà síbẹ̀ bákan náà màá fẹ́ sọ̀rọ̀ lórí asbab tamasukunas biladat ṣé àwọn èèyàn ń dédé wà máṣà ni kò láwọn nǹkan kan tó fa sábàbí dẹ́nlábala màá wá fẹ́ sọ̀rọ̀ lórí namadij àwọn samples àwọn ìṣe àti àṣà tó tako ohun tí ẹ̀sìn ọlọ́run ọba ṣẹ̀ríà ọlọ́run ọba tó fi mọ̀ wá insha allah ta'ala. àbúrò mi tó bá a sọ̀rọ̀ tán ó ní ọ̀rọ̀ yìí kọjá ń ta kan lè sọ lérèfèé ó dá mi lójú pé tá a bá bi àwọn dókítọ̀rù léèrè wípé àwọn pépà tí wọ́n pèpè àwa tí wọ́n kó sínú ẹ́ńbílópì yìí kí wọ́n wá mú kí wọ́n kà sí wa létí èyí tí wọ́n bá wa sọ within forty five minutes yìí bí ìgbà téèyàn kàn rí ọ̀rọ̀ lórí péwú péwú ni tó jẹ́ pé èyí tó pọ̀ nínú ojúlówó ọ̀rọ̀ tán fẹ́ fi gbé àwọn nǹkan míì tí wọ́n sọ lẹ́sẹ̀ wọn ò láǹfààní àti kà síta bí dẹ̀ ṣe máa sábà rí nìyẹn tí wọ́n bá pè àwọn èèyàn sí lecture a lè fijọ́ méjì prepare lecture míì kí wọ́n ní a fún yín ní twenty minutes ó wá kú pé kọ́lọ́hún wá kọ́ ni tá a bá fẹ́ re lórí bójúlówó ọ̀rọ̀ ò ṣe ní bá a lọ tó ti yé sìn mo ti ń rò tẹ́lẹ̀ pé tó èmi náà máa ní forty five minutes bóyá máa kàn summarize but mo rí pé àwọn kankan ò ní gbà bẹ́ẹ̀ pàápàá jùlọ pẹ̀lú eh, comment tí brother wa Abdul kílẹ̀ kúrú kan náà Abdul Mu'min kọ́lọ́n bá wa ṣe àlékún àlùbáríkà fún brother náà àti gbogbo àwa yòókù náà pẹ̀lú ohun tí wọ́n sọ mo á rí pé àwọn nǹkan kò ní ṣe eré lórí màá bẹ̀rẹ̀ pẹ̀lú taariful Islam lẹ́gbẹ̀ẹ́ ada kí lẹ̀sìn Islam kí láṣà àwọn àfọ alákìídà wọ́n ní gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ló ń ṣẹlẹ̀ bí màṣí àti là pẹ̀lú kọ́lọ́hún ọba mọ̀ sí ó sì yọ̀ǹda ẹ̀ ṣùgbọ́n kì í ṣe dandan ni pé gbogbo ohun tọ́lọ́hún bá ti fẹ́ pé kó ṣẹlẹ̀ tó yọ̀ǹda kó ṣẹlẹ̀ náà lọ́lọ́hún gbọ́dọ̀ yọ́nú sí. ìntànpè ní ẹ̀sìn wọ́n ní dandan ni yẹlsẹ́lzimu ridọ́lá tọ́lọ́hún bá ti pe nǹkan lẹ́sìn tó fi ránṣẹ́ sáwọn ẹrú sí ẹ pé ẹ máa ṣe é à ń béèrè ṣọlọ́hún yọ́nú sí àbí ò yọ́nú sí ó ti kúrò ń bẹ̀ ó ti dájú pé ọlọ́hún ọba yọ́nú sí. àwa ni kílẹ̀sìn ẹ̀sìn Islam ṣùmúlíyẹn òun náà ni gbogbo ohun tí ọlọ́hún ọba fi rán òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam pé kó pèpè sí yálà nípa pípa láṣẹ ni o àbí ṣíṣe hàn wá tó lè má ṣe lọ́rùn yàn ṣùgbọ́n tó ń júwe pé ara dáadáa tọ́lọ́run fẹ́ kẹ́ ẹ fi wò ń kọ́ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa wá jẹ́ ìbáàdà tá à ń fara ṣe nígbà míì bí irun kíkí bí àwẹ̀ gbígbà hajj ṣíṣe a máa jẹ́ adab wasuluk nígbà míì ìhùwàsí pé báwo la ṣe bá ẹ̀dá bíi tiwa lò tí ó fi rí dáadáa ẹ̀sìn táwa kó sínú ẹ̀ yìí nígbà míì sì rèé ó lè má jẹ́ ìbáàdà kó má jẹ́ adab kó má jẹ́ àkídà àdìsọ́kàn ní ìtò sì jẹ́ pé àdìsọ́kàn yìí òun ni ó máa júwe bá a ṣe ṣe ìbáàdà wa àti irú adab tá a fi báwọn èèyàn lò so Islam ó kó gbogbo ẹ̀ sínú tó bá ti jẹ́ pé nínú ntọ́lọ́wọ́ bá fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé kó máa fi jíṣẹ́ fún wa ni ó sì dá wa lójú pé kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run ọba yọ́nú sí i tó bá ti jẹ́ pé ara ẹ̀sìn ni ajẹ́pẹ́ṣẹ́ kan tó kù fún wa lábala yìí òun náà ni pé gbogbo ń ta bá fẹ́ ṣe ó kú káwádìí ẹ̀ e láwàá dájú pé àhúwọ̀mínà dín àmlà ṣùgbọ́n sọ́lọ́n yọnu si ṣé yọnu sí àti dáhùn question yẹn irú eléyìí ò sí fàṣà àṣà òun ni máa tawarathahu nas ohun tí baba ńlá ṣe tó fi lé baba lọ́wọ́ baba náà fi lé ọmọ lọ́wọ́ ọmọ fi láàrọ̀ ọmọdọ́mọ lọ́wọ́ haqqan aw batila ó lè jẹ́ eyín tó bá ń tọ́lọ́wọ́n bá pè lódodo mu ó sì lè takò ó a ṣe pé ìkan tó dájú pó wà pẹ̀lú àṣà ni pé mẹ̀ṣí àtúlá wa pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n rídọ̀lá pọ́lọ́wọ́n ọba yọnu sí bá a ṣe ń ṣe kò sí àrídájú ẹ̀ àáṣẹ ẹ̀ wà ni tó túmọ̀ sí pé béèyàn iṣẹ́ bìkítà láti máa béèrè ṣọlọ́run yọnu sí ṣé ò yọnu sí i tó bá ti jẹ́sìn tó dájú à ń láti béèrè tó bá di bí àṣà pé ṣó ṣe mu wá fákà yẹn ni pé ṣó wà ń bámu pẹ̀lú ẹ̀sìn wíwà ń bámu pẹ̀lú ẹ̀sìn ẹ̀ ni ó jẹ́ kó dáni lójú pé ọlọ́run ọba yọ́nú sí i. now àwa fẹ́ ṣàlàyé bákan náà lábẹ́ eléyìí wípé kò pọn dandan kí gbogbo àṣà ó máa tako ẹ̀sìn tó bá ti yé wa pé kò pọn dandan àwọn dòkítọ́rù ti mẹ́nu lé lẹ́ẹ̀kan wọ́n dẹ̀ ṣàlàyé ẹ̀ ní bàbá sì kò ṣe gbà wọ́n láàyè mọ́ wípé èyí tá a bá ti wá ṣèwádìí tá a rí i pé kò tako ẹ̀sìn nínú àṣà àjẹpé ká máa ṣe lọ ara ẹ̀sìn náà ni èyí tó bá ti ń yapa sẹ́sìn tẹ́sìn òfò ń tẹ gbígbà wọlé lù nínú àṣà òun la ń láti ṣe kíni o la ń láti yọ sọnù. Um, Sayyidina Abdullahi ibn Abbas ó fún wa lápèjúwe ohun tá à ń sọ yìí ó ní kana ahlul jahiliyati yuharrimuna ma yahrumu minan nisa illa imra'atal ab wal jama'a bayna al ìṣe tí àwọn lárúbáwá àtijọ́ tá a mọ̀mọ̀ wọ́n kí islam ó tiẹ̀ tó dé ni pé àwọn obìnrin tọ́lọ́hún ọba ṣe léèwọ̀ fún ni láti fẹ́ nínú islam àwọn lárúbáwá náà ti ṣe léèwọ̀ síwájú kọ́lọ̀ tó sọ tíra kalẹ̀ ó lẹ́ni méjì péré làwọn lárúbáwá ò kà kéèwọ̀ tó jẹ́ pé tíra ọlọ́run ló ṣẹ̀ wá kà wọ́n kéèwọ̀ láti fẹ́ kí ọmọ ó fẹ́yàwó bàbá lẹ́yìn tí bàbá bá papòdà tó jẹ́ pé ó wà nílẹ̀ yorùbá náà rí àbí ká pa fatima àti rashida pọ̀ fẹ́ tí wọ́n sì jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò láláì jẹ́ pé kan nu wọn ti papòdà ó láwọn lárúbáwá wọn ò mọ méjì yìí ṣáìdá ṣùgbọ́n gbogbo àwọn yòókù hurrimat alaykum ummahatukum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yòókù náà ni àṣà lárúbáwá náà ṣe kíni o ló takò tẹ́lẹ̀ rí nígbà tọ́lọ́hún wá sọ àyà kalẹ̀ wípé wọlá tẹ́ńkìhù mánàkàhà àbá òkun àwọn ṣẹ̀wá mọ̀ pé eléyìí náà ti dè wọ̀ eléyìí ń jẹ́ àpèjúwe pé àṣálẹ̀ máa wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí ó wàá ṣe mọ̀ wá fákọ̀ ẹ̀sìn á wàá gbà wọlé ṣùgbọ́n yìí tó bá ti takò ẹ̀sìn à ń láti yọ sọnù bíi jìgá àìjẹ́ bẹ́ẹ̀ èèyàn ti ń gbé àṣà lékè ẹ̀sìn tó sì jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ọba lọ́lọ́run pàṣẹ pé kó máa lékè ohunkóhun kí wá ní àwọn asbab àwọn tí máa fà á táwọn èèyàn fi máa wà mọ́ àṣà àkọ́kọ́ ikhtilalun fil aqida yukhayyal ila sahibiha anna ad-din lahu majalun dayiq àgbọ́yé tó gun tí máa mú ní rò wípé tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ó láàlà ààlà ẹ̀sìn náà ni ká farasin lọ́hùn ká kírun ká gbààwẹ̀ ká lọ hajj gbogbo ohun tó bá ti kúrò ní abala yìí àṣejù ni wàhálà ni kẹ́nìkan fẹ́ máa sọ fún wa pé ó ń láti bá àsọkalẹ̀ kan mu àwọn kan wà tí wọ́n gba Islam ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò yé wọn bẹ́yìn tẹ́ ẹ pera ẹ ló ń súnà bá sọ́dọ̀ tún la mẹ́wàá kò yí àwọn pé n ti ń jẹ́sìn báńdìrì ẹ kọjá ìbàdà tìbẹ̀dẹ̀níyà tá à ń fa ara ṣe yìí á wàá dá wọn padà sínú alukur'an ẹni bá ní kur'ani tí wọ́n translate nínú wọn suratul an'am wípé ọlọ́run ọba pàṣẹ ó ní kúl máa sọ fún ọ báyìí inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana awwalul muslimin wípé sọ fún wọn àti irun mi tó jẹ́ ìbáàdà àfaraṣe àti nusuku mi ẹran tá a fẹ́ pa tọ́lọ́hún ò ní bá wa tọ́ ẹran ẹ̀wò tí ò ní bá wa tẹ́jẹ̀ ẹ̀wò eyín gan ọlọ́run ní a má dédé pa láì jẹ́ pé òun la fi wáyọ̀nù òun la rẹ̀ ó tiẹ̀ jẹ́ pé yín lẹ́jẹ̀ nǹkan yín ọlọ́run tiẹ̀ wá kó tán ó ní àníṣe gbogbo tí ń jẹ́sẹ̀ míì mi àti gbogbo tí ń jẹ́ àìṣẹ̀ míì mi lillahi rabbil alamin gbogbo ẹ̀ pátá la fẹ́ ká kó sábẹ́ ẹ̀sìn torí pé àìmọ́ ibi tọrọ ẹ̀sìn tó yẹ kó gbòòrò dé àìmọ̀ pé kò sáàlà tí ẹ̀sìn ọlọ́run ọba ò lè dá sí ó wà nù tó kọ́ àwọn kan sí wàhálà wọn láwọn ò láwọn ò ṣe islam ṣùgbọ́n àṣejù yín ti fẹ́ pọ̀ jù ṣé gbogbo ẹ̀ ní islam gbọ́dọ̀ tójú bọ̀ ni tí wọ́n bá darí sínú àyà yìí ó ṣeé ṣe kí wọ́n wá gbàgbọ́ yẹ pé ó dá o àwọn ọmọ yìí ò ṣàṣejù pẹ̀lú nǹkan tí wọ́n sọ ìkejì nínú àwọn àsìbáàbù yìí المبالغة في تحسين الظن بالعقل الذي قد يبرر بعض هذه العادات ṣẹ́rí ọpọlọ làákà ìtọ́lọ́wọ́n bá fún wa yìí ó kéré púpọ̀ síṣẹ́ táwa fẹ́ ó jẹ́ ọlọ́run pààlà fún ṣùgbọ́n kò mọ̀ wá rẹ̀ a máa sábà fẹ́ tayọ ààlà àfi tá a bá rẹ́ni tó ń kó ń jánu tó ń rán létí pé kì í ṣe gbogbo ohun tó fẹ́ tójú bọ̀ nípa ẹ̀ka ọ̀pọ̀ nínú àwọn àṣà wọ̀nyí lọ́pọlọ ẹ̀dá máa ṣe tẹ̀gbìrìr ìntà ń torí ẹ̀ ṣe pé ṣẹ́ẹ̀tún lélẹ́yìí náà ò dáa ni ah, ẹlẹ́yìn ń dọ̀bálẹ̀ kí aṣíwájú ṣé ó takò ọpọlọ tiyín pé ká bọ̀wọ̀ fún wọn níbí ẹ rí pé ọpọlọ ti ń justify ìṣe yìí bẹ́ẹ̀ ló wá rí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣe míì tẹ́sìn ọlọ́run ọba kọ̀ tọpọlọ sì ti dúró ń dúró pé èmi ní ń dìfẹ́ǹdì rẹ̀ ṣùgbọ́n gbígba Islam ta ní òun ni pé ká jupa ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run ọba ká ju ọpọlọ náà lẹ̀ fọlọ́run ọba ló túmọ̀ sí ìyẹn ni pé tí násù bá ti wá tí àkọsílẹ̀ yálà látinú Qur'an àbọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam bá ti wá tó takò ń tà ń ṣe kódà tọpọlọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bá ń sọ fún wa nínú agbárí wa pé ó láǹfààní ká máa ja ọpọlọ níyàn pé bẹ́ẹ̀ ni bó ṣe ní mahasin tó láwọn dáadáa dáadáa tá a lè torí ẹ̀ ṣe ó máa ní mafasid yẹn ni pé àwọn ìpalára tó kó sínú tí ò ní fojú hàn wá ṣùgbọ́n tó jẹ́ pé ìmọ̀ ọlọ́run ọba tó fi títóbi ẹ̀ yí gbogbo nǹkan kó tó fi yí gbogbo nǹkan kó ìmọ̀ tiẹ̀ ó ti mọ̀ tó jẹ́ palára tí ó wà nínú ìṣe yìí lọ́lọ́run ọba fi kọ́ àìjẹ́ bẹ́ẹ̀ a máa fi làákàyè tiwa wọ́n a sì máa gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọlé ṣùgbọ́n tá a bá ti ń bira wa léèrè pé nínú àwa àtọ́lọ́wọ́n ọba tó dẹ́dà wa tó fi ọpọlọ kínkínní sínú agbárí kékeré yìí tá à ń gbọ́njú a máa wá mọ̀ pé èyí tó bá ń fojú hàn wá láǹfà nínú àwọn ìṣe yìí tọ́lọ́hún sì ń kọ́ tànàbí ń kọ́ ajápaburú tó dì sínú ni ò fojú hàn wá ó fojú hàn ọlọ́run ọba àlékè ọlá. sábàbù tahsin al biman mada min al-a'imma alladhina la'allahum li'udhrin aw akhar lam yata'arradu li'inkar hadhihi al-'adat a máa ṣẹlẹ̀ ńgbà mí wípé àṣà tèmi àtẹ̀yìn tá a jọmọdé ń kọ̀ yìí àwọn àfa àgbà tó ti rí kọjá lọ àwọn náà mọ̀ láì dáa kọ́lọ́n bá ń gba gbogbo iṣẹ́ àfa mi dr lẹ́sìn wọ́n ṣe rẹ́fẹ́rẹ́nsì al-islam wọ́tàkọ́lídùn jahiliya fi biladi yorùbá àbí fi biladi nàìjíríà ni tíra bàbá kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wa bí tí wọ́n wà èmi náà ka tíra ọ̀hún ohun tí mo kọ́kọ́ ń bira àmì ìjọ náà lọ́hùn ni pé ó mà ṣe o ọba tí tó nǹkan bó bá ṣe wù ú kì jẹ́ pé ọlọ́run lọ́ bàbá lára díẹ̀ ni kó jẹ́ pé jíìlù tiwa ni wọ́n wà á ah, wọn ò bá ní à tí ó pọ̀ ju bó ṣe mọ̀ yìí lọ torí pé èmi gan ń ṣèmọ̀ pé àṣẹ ńlẹ̀ yorùbá aláwọn àfa tó gbọ́ súnmọ́ èyí tó yìí láti ìgbà tá à ń sọ yìí ṣùgbọ́n ṣé wọ́n rí àwọn ǹjẹ́ wọ́n rẹ́ ní sọ́pọ́ọ̀tì wọn lórí dáadáa yìí tá a bá lọ síbi tí àwọn tí wọ́n láwọn mú mi kéwú lọ́dọ̀ bàbá péjú jọ sí gbogbo ohun tí bàbá pèpè sí la rí pé wọ́n tako ó wá ń ṣe wá lé mọ̀ pé ṣáwọn ò ka tírà yìí ni wàláhì kí wá ló ń fà á rúdùrù kan àbí mi sábàbí kan àbí mi a máa mú àfa wé mafsada tí ó yẹn ni pé aburú tó lè tara kóun fẹ́ kọ nǹkan kan lásìkò tóun rò pé kò tí ì tó kọ a máa máa fa àdákẹ́ lórí àwọn nǹkan yìí tó sì jẹ́ pé àwọn èrò ẹ̀yìn nínú àwọn tó yẹ pé kì í ṣe páwọn náà ò kéwu wọ́n ké wọ́n máa wá fi àfa yìí ṣe hujja wọ́n máa fi ṣẹ̀rí pé gbogbo nǹkan tẹ́yìn ọmọ kéékèèké wá ń dajìbò tẹ ní kì í ṣara ẹ̀sìn yìí ẹ bá wọn àfa àtàmọ̀ léèkan kéwù ìkan ìmọ̀ ẹ̀sìn ńlẹ̀ yorùbá ebi wọn rí tí wọn ò kọ́ ẹnìkan tiẹ̀ sọ ó ní jìlìbáàbù jìlìbáàbù jìlìbáàbù ó ní ṣé bàbá òkè ni bàbá òkè kúránì ó ní kì bá jẹ́ pé bàbá ló pàṣẹ pé káwọn ìyàwó àwọn máa wọ jìlìbáàbù ni aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ táwọn ìyàwó tí wọ́n ń lò yìí kọ́ làwọn ó lò àpò dọ̀họ́ tí bàbá bá ní káwọn ó lò àwọn ó fìràn kò sí ní tàwọn lójú ṣùgbọ́n gbà tí bàbá ò ti sọ a jẹ́ pé ẹ̀yin lẹ ṣìkéwutu ó wá pọ̀ bẹ́ẹ̀ nú àṣà tó ṣe pé àwọn àfa ńláńlá yìí ìdí táwọn ò ṣe sọ̀rọ̀ bá wàláì ó yé ọlọ́run ọba tó dá wọn tó dá zamani wọn ṣùgbọ́n wọ́n fi wọ́n ṣe ẹ̀rí lórí àwa ọmọ kéékèèké ta wá ń pàkíyèsí bó tiẹ̀ jẹ́ pé n ta fi ń pàkíyèsí yìí àṣẹ kọ́ pa àṣẹ ń kọ́ ni ó ti wà nù àwọn tíra táwọn baba yìí wa baba wa yìí náà bá láyé ẹ Buhari sọ báyìí Muslim sọ báyìí kì í ṣe pé wọ́n lè máa tún kọ́pì ẹ̀tẹ̀ o tíra yìí ti wà nílẹ̀ láti ilẹ̀ náà ni ṣùgbọ́n gèdè pàwọn àfáà ńlá ò sọ̀rọ̀ bá wọ́n fi ń ṣe hujja pé rárá tó bá jẹ́ ń tọ́lọ́wọ́n bá kọ̀ ni àwọn bàbá ò ní dákẹ́ lórí ẹ̀ nínú àwọn àsìbáàbù tẹ̀mọ́sùkù àwọn èèyàn mímọ rọ̀ mọ́ àṣà tó tako ẹ̀sìn ni. ìkẹrin alhamiyya aljahiliya alkamina fil i'tizaz bi ghayri islam ba'da islam. sẹ́rí mímọ fi nǹkan míì yangàn tó yàtọ̀ sí islam. Si lẹ́yìn tọ́lọ́wọ́n ọba ti júwe islam fún ni ó ṣe tọ́nù yẹn ni pé ó question sincerity islam èèyàn gan torí pé ohun tá a mọ̀ ni pé téèyàn bá ti gba islam téèyàn bá ti gba islam a rò wípé kò ní fẹ́ tó nǹkan míì lórí islam tí islam tó lóun gbà bá yé e. àǹfààní kó kó rọ́jú ṣe nǹkan míì tó yapa sí islam wà tó bá jẹ́ mukrahan ẹni tá a jẹ́ ń pa èyàn máa wá rò pé ẹni bá gba islam láti inú ẹ̀mí ẹ̀ wá tí ó bá máa ṣe ìṣe kan àbáṣà kan tó tako islam yìí ó yẹ kó jẹ́ pé ní condition tí wọ́n ti jẹ́ ń pa ni ṣùgbọ́n kíyèsí tá a wá ṣe ni pé àwọn èèyàn ń ṣe báyìí muhtarin tí kìí ṣe pé wọ́n jẹ wọ́n ń pa àwọn ni wọ́n dìídì ń yàn pé àwọn fẹ́ ṣe ìṣe àtàṣà àwọn ò sì kúrò nínú Islam àwa wò ó kí ni tó jẹ́ sábàbí nínú sábàbí ẹ̀ òun ni al-i'tizaz bi Islam kéèyàn máa fẹ́ fi nǹkan míì tí kìí ṣe islam yangàn lẹ́yìn tó jẹ́ mùsùlùmí tán a máa kiri ẹni nílẹ̀ yorùbá ọmọ owó ọmọ ọlá ọmọ ẹlẹ́rú rẹpẹtẹ ẹlẹ́gbẹ̀rún wọ̀fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tá a máa fẹ́ fi kira wa tá a máa fẹ́ fi yangàn tí kìí bá ti ṣe pé ó jẹ́ ìkan nínú àwọn tí islam la lè fi yangàn ajẹ́pẹ́ jahiliya ti ń bá wa gbé ọlọ́wọ́n ọba rán wa létí ó ní man kana yuridu al-izza falilahi al-izzatu jami'a gbogbo ẹni tí ń bá ń wá àpọ́nlé tó ti ń bá ń wá iyì kó má wá síbi méjì o inú ẹ̀sìn islam ni kó wá sí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó kọ́ àwọn sọ̀hábà lẹ́sìn débi pé gbogbo nǹkan míì tó bá ti yapa sẹ́sìn ọlọ́run kì í wù wọ́n láti fi yangàn Sayyidina Umar radiyallahu anhu mo fẹ́ rán alẹ́ tí ń tá mọ̀ tí wọ́n ló sọ nígbà tí ṣé Abu Ubaida kọ́ ló rán Umar létí pé gẹ́gẹ́ bíi khalifa kò yẹ kó o fa ẹṣin rẹ lọ́wọ́ kó o kó bàtà rẹ wọnú ìlú Sham òun ò rò kó pọ́n ẹ lé Umar wa ni tí kì í bá ṣe ipò tó jíṣẹ́ ọlọ́run sọ pé ọlọ́run ọba tó ìwọ Abu Ubaida sí ṣe àpò wà nínú àwọn al-ashara al-mubashirin biljanna nínú àwọn ẹni mẹ́wàá tí wọ́n ní kí òjíṣẹ́ ńlá fún ní ìrọ̀ aljanna Umar wa ń da lóhùn wípé inna kunna adalla qawmin síwájú kí Islam tó dé àwa alárúbáwá la yẹpẹrẹ jù nínú ẹ̀dá tọ́lọ́wọ́n ọba tó dá fa a'azzanallahu bil Islam ọlọ́run wá fi islam ó fi sọ wá di abiyi ó wá ní famahama nabtagil izza fi ghayri ma azana allahu bihi tá a bá ti wá ń wá iyì lọ síbi nǹkan míì tó yàtọ̀ sí ti islam ntọ́lọ́wọ́ bá fi ṣe wá lábìyì ẹni bá wá lọ síbi àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ní ìṣẹ̀dálẹ̀ yorùbá làwọn fẹ́ hù làwọn fẹ́ tají wàláhì kò lè rí ń bẹ ẹ̀tẹ́ ni ó mú bọ̀ ń bẹ torí kí ni Umar sọ ó ní nouvelle yẹpẹrẹ ni ó máa bá wa tá a bá ti ń wá iyì lọ sínú nǹkan mi àwa rí i pé mi máa ṣe eléyìí ó pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n rọ̀ mọ́ àṣà tí wọn ò sì sọ pé àwọn sọ ẹ̀sìn sílẹ̀ iyì ajẹ́ Yorùbá ajọ́mọ Oòduà ajẹ́gbá ajáwo wọ́n gbélékè iyì mi máa jẹ́ mùsùlùmí níyì tó mú ni máa ṣe iyèméjì pé ṣé wọ́n gbọ́ islam tí wọ́n láwọn gbà yìí ṣé wọ́n gbọ́ yé. ẹ̀fà rọ̀dá àtúnnafs alẹ́tì tófìdí ìlànà ìhàkìlá máa tẹ̀sọ̀rọ̀ ilẹ̀ ìdàn lè rọ́gbọ́tì xalqihi mímman mọ́dọ̀. ṣẹ́rí yorùbá kúndùn ká máa fi àwọn aṣíwájú tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ ká máa fi wọ́n yangàn púpọ̀ wọ́n ṣe eré o wọn ò ṣe eré o kò sọ́mọ yorùbá kan tí kì í fẹ́ kiri ẹ̀ máwọn tó ṣẹ̀ kalẹ̀ kò sí ìlú kan lẹ̀ yorùbá tí wọ́n kì í kí wọn tí wọ́n kì í kira wọn ní kì í yì ní kíkì yì ní kíkì àpọ́nlé bó tiẹ̀ jẹ́ pé aráàlú míì ni ó mọ ibi tí wọ́n kù sí bàbá fẹ́ kí àwọn aráàlú kan a máa fi olè jíjà kì wọ́n ṣe rántí ṣùgbọ́n táwọn ó bá kira wọn wọn ò ká kún àlébù ẹ̀yìn ni wọ́n ká kún àbí bẹ́ẹ̀ kọ́ ibadala bó ṣe wá rí yìí in tó fa sábàbí òun náà ni rọdá àtúnnafs iyì inú ẹ̀mí ò sí fún ni téèyàn bá ti ń fi àwọn kan ti ń fi wọ́n yangàn tí kìí tí kìí sì ṣe pé àwọn tá à ń fi yangàn yìí a rí àrídájú pé ọlọ́run ọba lòun gbaṣẹ́ wọn wọlé illa nabi sallallahu alayhi wa sallam ló ń sọnù hadithi yìí ó ní inna allaha qad adhaba ankum ibiyata aljahiliya wa fakhraha bil aba ọlọ́run ọba ti gbà yín lẹ̀ kúrò lọ́wọ́ mi máa ṣe girimankayi ìgbéraga mi máa fi àwọn baba ńlá yangàn tó jẹ́ ìṣe jahiliya rí ó ní mu'minun taqiyun wa fajirun shaqi lọ́dọ̀ ọlọ́run ọba ohun tó wù kẹ́ ẹ pera yín ohun tó wù kẹ́ ẹ fi yín méjì náà ọlọ́run ọba mọ̀ yín sí ẹni tó páyọ̀ ọlọ́run tó jẹ́ mùmíní àti pòkíì tí ò payọ̀ ọlọ́run ibi tọ́lọ́run pin ibi tó bá wù yín ẹ máa fi kira yín anabi wa sọ kò dádúró ń bẹ̀ ó ní antum banu adam wa adam min turab liyada'na rijalun fakhrahum bi aqwamin hum fahmun hum fahmun min fahmi jahannam mo kí àwọn kan lọ o àwọn tí máa fẹ́ fi àwọn baba ńlá kan yangàn tó sì jẹ́ pé tá a bá wà lọ wà bọ̀ àwọn baba ńlá tí wọ́n fi yangàn yìí gbóni wọ́n wà inú náà jahannama nípa pé wọn ò dá ìsìláàmù mọ̀ ṣùgbọ́n àwa ń fi wọ́n yangàn ó ní a ò nùnà ahwana alalahi minal jilan tí wọn ò bá yé máa fi rú àwọn baba ńlá wọ̀nyí yangàn ọlọ́run bọ̀ wá yẹpẹrẹ wọn kódà ìyẹpẹrẹ tí ó bá wọn yóò ju ti kòkòrò yímíyímí lọ nípa pé <clears throat> àwọn nǹkan táwọn èèyàn rò pé ó tó fi yangàn bí lọrin bá fi kinní kan kira wọn àwa ògbómọ̀ṣọ́ náà ó fi kan kira wa ìbàdàn ó fi kan kira wọn gbogbo ń fi ń kira yín tẹ́ fi yangàn yìí ṣé nínú ẹ̀sìn ọlọ́run ọba ni ṣọlọ́run bu ọwọ́ àṣẹ lù ú náà ntànàbí ń sọ̀rọ̀ yìí lẹ́yìn tá a wá pera wa sákèésí lórí àwọn asibáàbù kọ̀ọ̀kan tọ́lọ̀ ní ká ronú kàn a wá fẹ́ wo samples of àwọn ìṣe um, afa ti ẹjọ táìmù ni mo bẹ̀rẹ̀ mo ti lò tó ṣẹ́jú márùn báyìí barakallahu fikum ní ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló kù nínú àwọn nǹkan tí ó jẹ́ sample fún àwọn ìṣe àti àṣà tó tako ṣẹ̀ríà àti gbọ́ yé pé gbogbo ẹ̀kọ́ ni ẹ̀sìn ọlọ́run wa fagilé ṣùgbọ́n àwọn tó fagilé pọ̀ tó sì jẹ́ pé bí dr ẹlẹ́sìn ṣe sọ téèyàn bá jẹ́ ọmọ yorùbá tí ò fẹ́ ṣe ó fẹ́ yọmọ àlè yorùbá ni tó bá wá jẹ́ yíyọmọ àlè yorùbá láàfin jọmọ ọkọ nínú islam fabar haban bi tó bá jẹ́ yíyọ ọmọ àlẹ́ yorùbá láàfin ọmọ ọkọ nínú islam àyọnu sí bẹ́ẹ̀ kọ́lọ́n bá ní yọnu sí. ìkíní nínú àwọn samples yìí al-imbitah wal-inhina wa ma shakalahuma min hay'ati tahiyya idharan lil waqar ìṣe nílẹ̀ yorùbá pé bàbá kíni àṣà yorùbá kì í sì ṣe yorùbá nìkan ilẹ̀ adúláwọ̀ pátápátá a àpọ́nlé àgbàlagbà ní ìtòsí jẹ́ pé islam ò takò islam gan fi mọ̀ wá pé ká pọ́n àgbàlagbà lé ká pọ́n àwọn onímọ̀ lé àwọn ọmọdé inú wa ká kún fàánú fún wọn àṣé mímọ̀ àpọ́nlé àgbàlagbà tó jẹ́ ìṣẹ̀dálẹ̀ yorùbá ara ẹ̀sìn islam ni ó fẹ́ jọrú yìí tí ibn abbas náà ni àwọn náà ti ní nílẹ̀ tẹ́lẹ̀ kí islam ó tó dé àgbà yẹn wọlé ṣùgbọ́n ṣé tá a bá wá ṣe àpọ́nlé yìí ṣé dandan wá ni pé a ń láti fi hay'a kan ẹ̀ẹ́ mímí ara síbì kan a ń láti fi kún kẹ́ni tá n kí ó tó mọ̀ pa pọ́n lébi a wá padà lọ tiẹ̀ wo kí tiẹ̀ nípìlẹ̀ kíkí tá n kí rẹ̀ ni tẹ́ ẹ bá béèrè kí nípìlẹ̀ nínú ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò lè nípìlẹ̀ àwọn kan ṣe wọ́n bọ̀ lé wa lọ́wọ́ náà la fi ń ṣe ṣùgbọ́n nínú Islam ò nípìlẹ̀ a rí hadith yìí wípé nínú tírà imam muslim òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam onígbà tọ́lọ́wọ́n bá dá nabi adam alayhi salatu wa salam ó wáá júwe ibì kan táwọn mọ̀láìkà kan kóra jọ sí fún un ó ní idhab ila ulaika nafar la idhab fasallim ala ulaik nafarun minal malaika lọ kí àwọn tí wọ́n wà ní ìkàlẹ̀ yìí wọ́n wá jẹ́ àwọn màláìka kan ó ní fastami' ma yuhayyunaka bihi fa innaha tahiyyatuka wa tahiyyatu dhurriyyatik tó o bá sálámọ̀ sí wọn ohunkóhun tí wọ́n bá fún ẹ ní dáhùn yóò máa jẹ́ ọ̀nà táwọ ọlọ́run gbà lérò pé kíwọ àtàwọn àrọ́mọdọ́mọ ẹ kẹ́ ẹ máa fi kíra yín recommendation ọlọ́run ọba lélẹ́yìí wọn á ní baba ńlá wa Adam táwa náà wà nínú àrọmọdọ́mọ ẹ̀ ó wá sálámọ̀ sáwọn màláìka pé asalaamu alaykum àwọn wa dá lóhùn wọn ní alayka salam anabi ní fazaduhu wa rahmatulah nígbà tí wọn ní alayka salam tán òjíṣẹ́ ńlá ni wọ́n tún wá fi nǹkan kan dé ládé wọ́n wá ní wa rahmatulah àlàáfíà kó máa bẹ́ o àti kíni o ìkẹ́ ọlọ́run ọba táwa bá wá gbà pé nínú àwọn àrọ́mọdọ́mọ anabi adam tọ́lọ́hún gbà lérò kínní àná pé kí òun kọ́ bàbá wọn ní tí wọ́n máa fi kíra wọn tá a bá gbà pé nu wọn náà la wa àjẹpé ntọ́lọ́hún recommend fún wa láti máa fi kíra wa òun lélẹ́yìí àwọn tó wá rọ̀ mọ́ ìṣẹ̀dálẹ̀ ní tí wọ́n máa wá béèrè rèé ṣé kò wá yẹ ká tún fi àpọ́nlé mímí ara bá ṣé kò yẹ ká fi kún un ṣé tá a bá wá sálámọ̀ tá a wá tẹ̀ ṣó bá wí bí ṣe bí ziyada ni ziyada makbula sí ni àwọn àáfàá wa dá wa padà wọ́n nínú irú èrò tó sọ sí wọn lẹ́mìí yìí ó ti sọ sáwọn kan náà àwọn sọ̀hábà náà lẹ́mìí rí tá a bá lọ wọnú tíra um, àtìrìmìdì. tíra àtìrìmìdì an anas radiyallahu anhu wọ́n sọ yìí pé lẹ́yìn tá nàbì kọ́ àwọn ní bí baba ńlá wa ádámù ṣe gba tàhíyà wa bó ṣe gba bá ṣe máa kí ni wa ẹnìkan wá dáhùn pé ya Rasulullah inna ahadana yalqa sadiqahu aw akha ayanhani la ìwọ jíṣẹ́ Ọlọ́run èèyàn a máa pàdé ọmọ yẹ àbí ọ̀rẹ́ ṣé tó pé ká tẹ̀ fún kọ́lẹ́lá ànábìnrinlá ó ní afẹ́yẹ tẹ̀símùhù wọ́n yìí kọ́ bélú ṣé ká dìmọ́ rẹ ni ká kíìsà rẹ ni eléyìí wà nù ṣẹ̀dálẹ̀ lárúbáwá ṣùgbọ́n tí islam sáìn sí ohun tá a rí máa ń ṣe ni pé wọn a máa ṣe nǹkan kan hadith yẹn ni ohun tó ń wá béèrè pé afẹ́yà àkọ́dọ̀dẹ̀yẹ́dìhì fọyín sọ̀ fẹ́hù ṣé kó gbà lọ́wọ́ mú kó bọ́ lọ́wọ́ nígbà tó kọ ká tẹ̀ ó kọ ká rẹ ni ká kiss anabi bẹ́ẹ̀ ni kó gba lọ́wọ́ mú kó bọ́ lọ́wọ́ àwa rí àwọn nusus kan tí wọ́n ní tí wọ́n bá rìnrìn àjò tí wọ́n máa ń pàdé ara wọn àwọn sọ̀hábà máa ṣe mu'anaqa wọ́n á máa dìmọ́ra wọn eléyìí kọ́ di ohun tá à ń sọ yìí ṣùgbọ́n nínú hadith yìí ìròrí tó mú Yorùbá rò pé títẹ̀ ò gbọ́dọ̀ má sí ń bẹ́ẹ̀ òun náà ló gbé sàhábì náà lẹ́mìí tóun náà fi béèrè pé ṣé ọ̀wọ̀ yìí wá kún tó bí òjíṣẹ́ ọlọ́run tó bá jápó gbàgbéńjọ́ náà ni ẹnìkan rán létí ẹ̀ ó ní rárá kì í ṣàrẹ̀ tí kì í bá wá ti ṣàrẹ̀ a jẹ́ pé àti dídọ̀bálẹ̀ àti títẹ̀ àti kíkúnlẹ̀ àti kan tó pọ̀ láwùjọ àwọn àfáà mímáa lóṣòó gbogbo àkópọ̀ ni wàláhì a béèrè lọ́dọ̀ àwọn bàbá wa kan wọ́n ní bẹ́ẹ̀ bá tiẹ̀ ní tẹ̀ tẹ̀ ní dọ̀bálẹ̀ ibà àfàlẹ̀ pera yín ebó yẹ kẹ́ ẹ lóṣù àwa náà wá ní tó bàbá ẹ pẹ́ fún wa lílóṣù yìí ebi nǹkan kan ló fa sábàbí ẹ̀ èyí tó fa sábàbí ẹ̀ ni pé nígbà tẹ́yìn bàbá wa wọlé tẹ́ rí i pé dídọ̀bálẹ̀ násù kan wà tó kọ́ ńlẹ́ fífi lílóṣù rọ́pò ẹ̀ násù tó kọ kádọ̀bálẹ̀ yẹn àwa mọ àlàyé bó ṣe wá gba lílóṣù wọlé torí intanẹ́bì ń sọ fún wa ni pé ntọ́lọ́hún bá ti ní kóun fi jíṣẹ́ fún yín òun náà lọ́lọ́hún fi ránṣẹ́ kẹfà wàláhì òtó tá a bá wá rò pé òtó àjẹ́ pé kòkòrò ó wà nù samihuni àjẹ́ pé kòkòrò wà nù àdìsọ́kàn tó ń bá wa jà mẹ́gbàárù kòkòrò yìí òun náà wá ní àṣà tá a dì mọ́ tá a rò pé tá a bá ti yọ kúrò ńbẹ́ o àárí ọ̀wọ̀ tí islam ní ká fún aṣíwájú àárí fífún wọn. bákan náà lábala yìí mo fẹ́ pe àkíyèsí sí kan tó jẹ́ pé àárí yọ kúrò láwùjọ alùsùn náà gan tán òun náà ní kíni mímáa dìde láti fi bọ̀wọ̀ fún àáfàá tó bá ń bọ̀ lójú àgbo ẹ dákun ẹ gbọ́ mi yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ta nílé kéwú là á máa fi kó àwọn ọmọ wọ̀nyí wípé ara ẹ̀kọ́ ni pé táwọn àáfàá bá ti ń wọlé bọ̀ à ń láti ṣe kíni à ń láti dìde láti fi pọ́n wọlé mo sì sọ lẹ́ẹ̀kan mo ní à ń ṣe tabahuf ni tá a bá rí nú àwọn tí ọlọ́run ọba kó síbí pé kí wọ́n wá dá sọ́rọ̀ ẹ̀sìn àwọn tí wọ́n lè convince wa pé wàláhì ara súnà ni gbogbo tí mo sọ máa kó jẹ ṣùgbọ́n tó dá mi lójú pé àwọn sọ̀hábà fi ròyìn òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam pé àwọn kì í dìde fún kí sì ni ìjẹ́ káwọn ó dìde fún wọn ni lima ya'lamunahu min karahiyatihi lidhalik fún tí wọ́n mọ̀ nípa òjíṣẹ́ ńlá pé ó kórìíra kéèyàn ó dìde kíhun ìdìde kíni ìdìde àpọ́nlé pa afẹ́ fi pọ́nlé òjíṣẹ́ ńlá kórìíra ẹ̀ ó tiẹ̀ wá sọ ó ní mẹ́nsàbùràhù ayẹ̀tẹ̀mẹ́fẹ́lẹ̀ lẹ́hùn náà sọ kéèyàmà fọlìyẹ̀tẹ̀bẹ̀wá màkàdàhù mínà náà gbogbo ẹni tó bá ti dùn mọ́ tó ti tẹ́ lọ́rùn pé káwọn èèyàn ó máa dìde fi pọ́n òun lé irúgbọ́n ìbá máa kàn dodo a máa mọ̀ pé nǹkan kan tá nàbì kórira táwọn sọ̀hábẹ̀ kórira òun lòun fi ń yọ̀ tó lóun fẹ́ fi kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ kí wọ́n máa fi pọ́n àwọn àfáàlẹ́ ẹ wá jẹ́ ẹran alẹ́ tí ṣíìrù kan tí mi ò gbàgbé gbogbo ẹni gbalẹ̀ kí ó kọjá ló ha qum lil muallimi wa waffihi ijlala àbí tabjila kadal muallimu ayekuna rasula ọ̀rọ̀ ahmadu shawqi ni o ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá kọ́ àwọn afa salafiya wàláhi wọn kó dànù wọn ni a lè fi ṣe ibra kò sínú tá a máa fi kọ́ àwọn ọmọ wa ṣùgbọ́n a ń láti là á ọ̀tọ̀ ni pé a dìde láti fi kí àfa láti fi yé àfa sí ọ̀tọ̀ ni pé a dìde láti lọ ṣe istiqbal pé àlejò ń bọ̀ lójú àgbo àwa fẹ́ rìn lọ pàdé ẹ̀ òjíṣẹ́ ńlá ń ṣe léyìí fọmọ ẹ̀gbọ́n tó jẹ́ Fatima àlàyé wa lórí yẹn ṣùgbọ́n pé kì í ṣe pa afẹ́ rìn lọ pàdé àfa a kàn rò pé kò pọn lé tó ká máa dáhùn sálámà fáfá àgbà káwá wà ń jòkóó ẹ dákun torí Ọlọ́run gbogbo wa la kéwú lé ká tó kéwú súnà a mọ̀ pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nù kéwú lé ni àdúrà tí wọ́n sì ṣe fún ajọ́ náà Ọlọ́run ni ó gbà ipe kọ́lọ́hún bá ní rẹ bídíà ṣètánì sílẹ̀ àwa máa sọ fún ọ pé àdúrà yín ló gbà ọ gbogbo nta ń sọ yìí gbígbà àdúrà yín ni o àyẹ̀dẹ̀ ẹ̀kọ́ wọn ṣe tẹ gbogbo tíra tá à ń pe àpè àkíyèsí sí yìí ẹ̀yin náà lẹ júwe Buhari lẹ júwe Muslim fún wa lílo tó wà nú ẹ̀ lọ́lọ́run wá yọ̀ǹda fún generation àwọn ọmọ yín lójú ayé yín ń ti ń da láì tí ì kú yẹ kẹ́ ẹ máa dunnú tẹ ẹ máa jó kí wọ́n béèrè pé kí ló ń dùn yín nú kẹ́ni ń taari yìí ni wàláhì nípa báyìí abẹ́ ọlọ́run ọba yìí pé àwa tí à ń pera wa ní alùsùnà kọ́lọ̀ ń jẹ́ ká rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀ yìí tó kù yìí kọ́lọ̀ ń jẹ́ ká rí wọn yọ kúrò ó kù samples méjì how much time do I have left twelve minutes alhamdulilah ìkejì nínú àwọn samples six minutes al-ijtima oli ta'ziya mi máa pe àpèjọ láti kí ni kú ọ̀fọ̀ àbí ká kórajọ láti kí ẹni tí èèyàn ẹ bá dágbére fáyé ṣe rí ọlọ́run ṣe dáadáa tó pọ̀ fún àwa ará ọlọ́rin kọ́lọ́n má dáwọ́ dáadáa yìí dúró nínú tí mo ti mọ̀ tí mo gbọ́ nípa Ìlọrin láti ilẹ̀ ni wípé wọn kì í pe pati òkú ọlọ́run ò ní dojú ọ̀rọ̀ wa rú débẹ̀ wàláhì mo ti mọ̀ ti pẹ́ ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe kẹwàá tó nínú Ìlọrin àwa náà ò gbọ́dọ̀ jókòó káfẹ́yìntì o ìrẹsì wà lẹ́sẹ̀ wa torí pé aburú kan la rí sá fún máṣíà ni ká pe pati lórí pé èèyàn kú ṣùgbọ́n míì náà tún wà tí ó kò rí yẹn sá fún tán ó fara pẹ́ díẹ̀ kódà wọ́n ní ńlá mọ́lẹ̀ n táwọn afa àti ẹ̀tún wa sọ ń pẹ́ ni pé wọ́n ní yẹn ti ẹ̀tún wa burú ju ká ṣe pati lọ òun ni pé kíni ká wá wò pé ẹni tó kù yìí àfa ni ẹ pé gbogbo àwọn bàbá wa jọ ká péjú ká sọ kuraani kalẹ̀ ńlẹ̀ ṣó ti yé pé ká fi yẹ àwọn afa sí i pé tá a bá sọ kùránì kalẹ̀ ńlé wọn yóò máa jẹ́ marhaban bikum naam so sẹ́rí bọ́lọ́hún bá pẹ́ ni wá sọ́dọ̀ a ò ta ko pé ká ṣe táàzíyà ká lọ kí wọn ẹ kú ara fẹ́ra kú o kò síbi tá a ti pàdé wọn tó jẹ́ èèwọ̀ bójálé wọn náà la lọ kì í ṣe èèwọ̀ ṣùgbọ́n táwọn àfa ń sọ ni pé. دعوة الناس للاجتماع في بيت أو مسجد أو قاعة أو مكان معين pé afẹ́ بيبي pèpè pé ẹ jẹ́ ká pàdé ńbẹ̀ láago báyìí wàláhì àmọ́ ẹ̀rí ẹ̀ nínú súnà kódà tó bá jẹ́ pé ìpàdé yìí kì í ṣe patí bíi taró òṣogbo la fẹ́ fi ṣe kùránì la fẹ́ fi ké bíi tará àlọ́rin mò ń sọ yìí àbí wáàsí ẹ tiẹ̀ jẹ́ ń ka ohun tí Ibn Qayyim sọ nípa ẹ̀ jáde ó ní waka um, nínú Zadul Ma'ad volume one page five to seven wakana min hadiyihi sallallahu alayhi wa sallam ta'aziyatu ahli al-mayyit walam yakun min hadiyihi an yajtama'a lil azai an yajtama'a lil azai wa yuqra lahu al-Qur'an la qabrihi wala ghayrihi wa kullu hadha bid'a haditha makruha nínú ìṣe òjíṣẹ́ ńlá ni ipe a máa lọ kí ẹni tí òkú bá kú fún àbí tọ́fọ̀ bá ṣẹ̀ ṣùgbọ́n ara kọ́ lẹ̀ pé ẹ jẹ́ ká pera jọ ká sọ kùránì kalẹ̀ ọmọ ìyá mi tó sọ̀rọ̀ wá àzílẹ̀ kan mo gba eyín tó sọ dábàlá kan mo yapa sí lábala kan aluwaawu tí dọ̀rúra bá kọ́ọ̀lù fún kò síbi tá a ti lè ṣe é mo gbàdé lẹ́wù yẹn ṣùgbọ́n tó bá ní gbogbo mùnásábà gbogbo ìkórajọ tá a bá ti ń kórajọ ní ká ṣe wáàzù níbẹ̀ ewu kan wà níbẹ̀ lọ́dọ̀ wa lẹ́kọ̀ọ́ bàbá wa kan wà tí wọ́n pè ní sheikh najmudeen suleiman kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n pẹ́ fún wa bẹ́ẹ̀ bàbá bíi náà ṣe jẹ́ bàbá fún wa gbogbo wa fẹ́ fi wọ́n ṣe bíi pivot sunna ni ó wá dé level pé gbogbo ọmọ ìyá tí wọ́n bá ti bímọ fún yóò máa retí pé sheikh ń bọ̀ wá ṣe wáàsí bàbá yìí sì mọ́ dọ́ọ̀jì tó gbọ̀ wọ́n á ní ẹ sọ fún ustaz mi ò ráyè ńgbà tèmi náà lọ bíi mélòó kan mo wá padà sínú tíra àwọn afa mo rántí nínú àwọn tí mo ka ọ̀rọ̀ wọn sheikh mustapha al-adawi wọ́n béèrè ọ̀rọ̀ wáàsí yìí ó ní tó bá jẹ́ pé dọ̀rúra ló fà á fápèjúwe akórajọ àwa wo àwọn tó jókòó àwọn obìnrin ta gèlè yáyáyá báwọn yàrá ṣe máa ta àárí sáìnì pé wọ́n tiẹ̀ gbàgbọ́ yé e. kí ni wọ́n ní ká ṣe báwo ni wọ́n ṣe ní ká ṣe ká wá gba máikrófóònù mú ká ṣàlàyé ẹ̀ fún wọn fọdálì kọ́kọ́ yìí tí wàásì ṣíṣe ká bá ti mú ní part and parcel of the ceremony kí ni ká ti gbọ́ pa wá ṣe àkíkọ̀ àwọn dọ́kítọ̀ ẹlẹ́ṣin wà ń lù dọ́kítọ̀ aláró wà ń lù ìkankan nu wà sọ̀rọ̀ ń bẹ̀ débi pé brọ́dà tó ń pè wá a ti fẹ́ ní hypertension sheikh ibolẹ́dẹ́ ṣe ti ń bọ̀ a àwa ni a jẹ́ pé a padà síbi òdodo bó ṣe yẹ kó pé tá a bá wojú lẹ̀ tí necessity bá call fún kò síbi tá a ti lè ṣe wáàsí ṣùgbọ́n ká wá ṣe wáàsí ní part of every ceremony Allahu alam but ẹ̀mí ti wá kọ́ ọ́ torí pé àwọn wa nẹ́sù tó gbé ká tó ṣe ni wàláhù alam wọn fẹ́ padà síbi ọ̀rọ̀ tanzia tá à ń sọ yìí ìṣkáàlù kan wá wà àwọn kan nínú àwọn tí wọ́n láwọn sá fún aburú ìṣẹ̀dálẹ̀ yorùbá ló máa pèyànjọ lórí òkú àwọn a máa wá fi yangàn wọn á ní àṣòkú o ìjọ kẹta làá ṣàdó àparí bí ìgbà tá a bá ní nẹ́sù kan wà tó kọ́ tẹ̀rẹ̀ tó sọ pé ìjọ kẹta ẹ lè pa àwọn àáfàá jọ kẹ ẹ sọ kùránì kalẹ̀ àwa wa kílẹ̀ rí ẹ̀ ń ta rántí àwọn àáfàá kàǹkàǹkà sì pọ̀ níbi tí wọ́n rán mi létí tí ń bá rántí òun nípa nàbì ni ó ní la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir an tahudda ala ahadin fawqa thalath ó ní ala zawj arba'ata ashhurin wa ashra kò ṣẹ̀tọ́ fún ẹnikẹ́ni lóbìnrin kó lóun ń ṣopó òun ò roko òun ò rọjà torí pé lágbájá jáde láyé ànábì ní kò ṣẹ̀tọ́ fẹ́nikẹ́ni àfi kò ṣẹ̀tọ́ fẹ́nikẹ́ni tó bá jẹ́ obìnrin àfi lórí ẹnìkan péré lọ́lọ́run yọ̀ǹda bẹ́ẹ̀ fún ẹni tó bá jẹ́ ọkọ ẹ̀ tọ́lọ́run bá pè sọ́dọ̀ àgbàláyé kó ṣopó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ẹni tó jọ sísọ kùránì kalẹ̀ kò sí ń bẹ̀ pípèròjọ fún kò sí ń bẹ̀ bí wọ́n ṣe wá kó gbogbo eléyìí sábẹ́ pé ìjọ kẹta làwa máa ń parí ẹ̀ àwa ni alùsùnà àwàtì ṣùgbọ́n à ń rí láàárín àwọn àfáà tí wọ́n láwọn náà ń ṣe sunna last one tó kí n tó mẹ́nu kúrò lórí eléyìí àwọn àfáà sunna wọ́n ní kánúra létí wípé haqiqatul iqtida bin nabi yìí títẹ̀lé òjíṣẹ́ ńlá ní tòótọ́ kì í ṣe fi àfààlìhì faqat nínú tó ṣe nìkan kọ́ nínú tí ò ṣe náà a máa fa ìṣe a máa fi tẹ̀lé ìyẹn ló kó pé ẹni tó ṣe ká pèpè sí ẹni tó pa títí ò ṣe kì í ṣe tìgbàgbé kì í ṣe tàìmọ́ gbogbo àǹfààní táṣetọ́ ni sọ fún àpòwò àwọn bìdáàtì yìí kì í ṣe pa nàbí òpè lórí débi kó lè ronú kàn ọlọ́run ọba òfin rán ni ẹsẹ̀ rántí tí Abu Dharr al-Ghifari sọ ó ní tarakana rasulillah sallallahu alayhi wa sallam wa ma ta'irun yuqallibu janahihi fil hawa illa wa huwa yadhkur lana minhu ilma anabi ò papòdà síwájú pé kò sí nǹkan kan nínú tí a lè tibẹ̀ rí kan tí ó ṣe wá láǹfààní nínú ìmọ̀ ẹ̀sìn àfi kó mẹ́nubà kódà tó bá jẹ́ pé lára ẹyẹ tí ń fògbórí wa kọjá tí ń nà yẹ tí ń ká ìyẹ́ kò ó là nẹ́bí náà tún wá sọ pé mamin shayin yuqarribu minal janna wa yuba'idu nar illa wa qad buyyina lakum kò sí nǹkan bó ṣe lè wù kó kéré mọ́ inú tẹ́ẹ̀fì rà rọrùn wọ̀ tẹ́ẹ̀fì rí fún àfi kó jẹ́ pé mi aṣáájú ẹ̀dá ti ṣàlàyé ẹ̀ fún yín mo bí ọlọ́run ọba ó ku pọ́ìntì kan tí mi ti ráyè sọ but to keep within the time màá fẹ́ dánu dúró báyìí torí pé nùmú rẹ̀jì lásán ni èyí tó pàtàkì jù ni pé a ti mọ àwọn àsìbáàbù yìí àwọn tá a bá fẹ́ pèsè àkíyèsí àmọ́ bá ṣe fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀ wọ́n sí àkíyèsí lórí ẹ̀ ọlọ́run má ṣàìkún wa lọ́wọ́ lórí iṣẹ́ tá à ń jẹ́ yìí o ẹni tó dájú ni pé bá a jẹ bá a jẹ ìlérí ọlọ́run bọ̀ wá ṣẹ àwa la nídìí pé kọ́lọ́run gba àdúrà wa kó kà wá páwọn tó fẹ́ fi jíṣẹ́ yìí ká lè ṣe oríire pé àwa ń ná àwọn tọ́lọ́run ọba lò fún dáadáa aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. naam wa salaam wa rahmatullahi wa barakatuh jazakumullah. à ń fi àkókò yìí pé àwọn sheikh wa alihimam sahban kí ọlọ́run kò jẹ́ kí ari wọn pẹ́ lérí àkọlé tí a ti sọ yẹn. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim innal hamdalillah na'maduhu wa nasta'inuhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa natubu ilayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina ma yahdi Allahu wa la mudilla lahu wa ma yudlil wa la hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وما تبع بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الذي أعدانا لهذا وما كنا لنهتدي لولا أن الله أدعوك فلو tó fi súnà kángun sọ́dọ̀ wa bí ọba rírí rẹ̀ wá ni kò ní fi ṣe kò ní tọ́ wa sí ọ̀nà bẹ̀ àwọn apá àti abá wa sọ̀rọ̀ àdúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àkókò ti lọ àti pé àwọn àwọn dókítà wa kódédé dókítà wa Abdulrahman wọn àdákẹ́ wọn má bá dalẹ̀ ap ilẹ̀ àdàlá òótọ́ ni gbogbo ìtẹ́ntì nínú rédíò nínú tẹlifíṣàn níta gbangba kò sí mi mọ́ ẹnu yìí tí mo fẹ́ ọ̀kan dá àwọn ọ̀jọ̀gbọ́n ó gbé kálímà kan kalẹ̀ tó ń jẹ́ sẹ́ gẹ́sìmọ̀ mọ̀bálágà níbi sunna anabi muhammad ó ní asunatu nabi sallallahu alayhi wa sallam kasafinati nuh wama rakibaha naja wama tahallafa anha gharqa ee sẹ́ gẹ́sìmọ̀ mọ̀bálágà nù ó ní sunna ti anabi muhammad olórí gẹ́gẹ́ bí kásàfin nàtì náà orí gẹ́gẹ́ bí ọkọ̀ ànábì nóhù ẹni bá wọnú ọkọ̀ yìí ni bí àwọn àjọ nóhù bí wọ́n ti là tọ́lọ́ tó wá ń kí wọn pé ẹ sọ̀kalẹ̀ bí sàlámì bí nà wà bàràkà ti àlẹ́ ẹni náà sọ̀kalẹ̀ nílé ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí àlìkíámà pẹ̀lú orí àjẹǹjẹ tán báwọn àjọ ànábì nóhù ti rí sẹ̀ ẹni bá sì gbẹ̀yìn bẹ́ẹ̀ bí wọ́n ti parí bẹ́ẹ̀ náà ni ó parí torí pé ànábì Muhammad ó gbé wa síbi mahajjatul bayda layluha tanharuha la yazigu anha illa halik ọ̀rọ̀ ti parí níbi tí ànábì gbé wa sí nítorí kílà pátápátá ni gbogbo ibi tá a ti ń bọ̀ ń sin gan àárín àwọn tí wọ́n gbajúmọ̀ ní bídíà lèmi tí ń bọ̀ báyìí tí wọ́n sì pe ìjòkó kalẹ̀ Ah, ọlọ́run sọ fún kuranu pé bisimilayi rahman rahim afanadiribu ankun sikara sọ́fù a ankuntukọ́ máa ń musirifina ah, ọ̀rọ̀ ọlọ́run ló wí ibo láti wá sí àwọn ẹni lápò ọ̀tún lápò òsì wájú lẹ́yìn a sì gbọ́dọ̀ fi kuranu kalẹ̀ pé àwọn kan jẹ́ agbọ́mọgbà ìgbà tó lọ́wọ́ a gbàdúrà tí ó gbàdúrà mi ẹni tí wọ́n pè nínú àwọn tí wọ́n fẹ́ ṣe ní bídíà náà ọba bọ́sọ́nà anabi Muhammad ọba ní tẹ́ màá bá mi gbẹ kínní yìí madu anabi sáàsù yìí tẹ́ màá bá mi gbà ní samusu du'a baarun nada tajul uda la khayra illa fi tibai Muhammad la khayra illa fi tibai inú mi wá dùn ìgbà tí gbọ́dọ̀jú nǹkan mi yà mí náà àfẹ́ sọ̀rọ̀ à wọ́n ní àfẹ́ àtúnṣọ̀rọ̀ káwí tí ó wí ọmọ kí wa ọmọ ọmọ kí wa bàbá àbàdéǹdè ló pera wọn mo ní wà láàrin bàbá ìtìráì èmi ò ní nǹkan míì tí mi ò wí kọjá yìí tó ṣe ń wá sí fún ajá gbọ́ pé la khaira illa fi tibai Muhammad mo ní yàrá ló sáwìí àbá ó fi hàn pé gbogbo òjòkó tá a jòkó yìí tí ọba ṣe sànẹ́bí ń bẹ kò sóore ń bẹ o ní tí mo fẹ́ sọ ọjọ́ ti lọ kí n fẹ́ sàhábà lèmi ẹ̀ tí mo sàhábà ẹ̀ fẹ́ kọ́ ọ dọ̀wọ́ wa bá a ti gbọ́ yìí ká gbìyànjú ká lò kọ́ni wọ́n sàsán kálukúlẹ̀ sàn gbogbo yẹn tí wọ́n jẹ sákùn láwọn xẹ́ra ẹ gbogbo yẹn kí ẹ má dà kí ẹ má gbìyànjú lọ́nà ibi tó wúlò ìgbà tí kurani ni wọ́n lè lẹ́ jùnúdù samawati wal ardi àwọn àdùn àtù ni jíjẹ jùnúdù ọlọ́run bẹ́ẹ̀ subhana rabbika rabbi sata mayasu. jazakumullahu khairan akeya inshallah ẹni tó kú náà ni al-as'ila wal-ajwiba. bá kọ́mọ́sá bùn wá ní ikhlas ńlá kọ́kọ́ tí a kọ́ tọrọ kó jẹ́ kí súnà tá a fẹ́ ṣe kó jẹ́ pé nítorí ti súnà náà ni òun ni pé lérí ọ̀rọ̀ ìkómọ lèmi bèrè lélẹ́rí àwọn ẹ̀rí kan bẹ̀rẹ̀ kẹtẹ́ tó ṣe pé ó jẹ́ kó yé wa pé a gbọ́dọ̀ pèèyàn sí ẹran wàlímà a lè fún yàn jẹ àmọ́ a gbọ́dọ̀ pèèyàn sí al-Majmu' nawawi ẹ̀rí wà ń bẹ al-Madkhal li Ibn al-Hajj ẹ̀rí wà ń so alifawakẹ ọdawani ẹ̀rí wà ń bẹ ọpọlọ rẹkẹtẹ tí wọ́n ṣàlàyé pé a gbọ́dọ̀ pèèyàn sí i àwọn ẹ̀rí mi sì ń bẹ tó ní pé èèyàn lè pèèyàn sí i amútabarọ lè wò ó anabi sallallahu alayhi wa sallam ó bímọ láyé àwọn sọhábà wọn bímọ rẹkẹtẹ a sì rí wàlímọ zawaj a rí wàlímọ pé anabi ṣe arẹ́rì a rí ẹ̀rí zawaj a ẹ̀rí lọ́dọ̀ àwọn sọhábà náà rẹkẹtẹ so tá a bá rí ẹ̀rí kan pé ẹ pèèyàn sí dáhàwà fún àkíkọ́ so látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àbí látọ̀dọ̀ àwọn sahaba direct so kò bá tẹ̀yàn lọ́rùn gan fún ìjókòó yìí láti lè máa ṣe lẹ́yìn náà wà ní àwọn tí wọ́n ń sọ pé ká ǹjẹ́ ẹni tí ó bá ní òun dúró lórí ti anabi ni ká ṣe yìí ipe ẹ̀fún yàn tí àwọn àfa sọ gẹ́gẹ́ bí mọ́mí náà wáyé tí mo sọ lẹ́ẹ̀kan yìí so tó wá dúró rẹ̀ pé mi ò máa fún yàn mọ́ mi ní pèèyàn sí ṣáà lè sọ́dà aláṣẹ jùlọ àwùjọ. So, so lẹ́yìn náà wá ní à ń pè yàn náà ẹ wá ṣe àdúrà ẹ wá gbó kọmọjáde tá a kà ńlọrin àti wáàsí níbẹ̀ alihamudulilayi àwọn sheikh wa murtado wọn ti sọ̀rọ̀ títí wáàsí nìsín àwọn náà ti gbọ́ báyìí o kò sí tó burú kò sí tó burú kẹwàá lérí ìjòkó kárí nǹkan kan tó nídìí ká pàkíyèsí ara wa sí i àmọ́ ká ti wá sọ di pé lágbájá òun yóò ṣe wá sí kíni yóò ké Kùránì bẹ̀rẹ̀ kíni yóò ṣe kíni kan a gbọ́dọ̀ rẹ́ rí fẹ́lẹ́ yìí wallahu alam ẹ̀hún la á nídìí ẹ̀rí lérí rẹ o ìbéèrè tèmi náà lè wọ salamu. jazakumullah. ẹ jẹ́ kí dr alaro dáhùn rẹ̀ ní ìṣẹ́jú kan dr alaro ìṣẹ́jú kan. alhamdulillah wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ọjọ́ ti lọ púpọ̀ ọlọ́run san àwọn àlùfáà wa lẹ́sàn dáadáa gbogbo àwọn onítàlẹ̀ kọ́ọ̀tì náà bó fẹ́ bí pé mi ń bá tàlíkù ti mọ́lá abdulmumin bọ̀tí mo gbọ́ yìí tí mọ́lá abdulfata ìsọ nísìnyí ọlọ́run san kálukú lẹ́sàn dáadáa ntí afẹ́kọ̀ṣẹlẹ̀ ń bì náà ni ó ń ṣẹlẹ̀ yìí kò sí ntí àǹdàsọ́ ń bi sunna anabu muhammad sallallahu alaihi wa sallam òun náà ni a fi gbé sẹ́mínà yìí kalẹ̀ pé kí gbogbo wa wà ala basiratin wa ala bayyinatin a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìpè ntaafẹ́ náà òun náà ni ó ń ṣẹlẹ̀ yìí mo wá fẹ́ràn wa létí nǹkan kan gbogbo ntí ó bá jẹ́ mọ́kírí fún bí yìí kò gbọ́dọ̀ tayọ orí masala ta ní khilafu yẹn ma ara ń ta kọ́lẹ́kọ̀ọ́ nù àwọn sálàfù nù kìntùn yín dáhùn ìbéèrè tẹ́ni béèrè o bọ̀dé mo rí i pé nígbà tí ọ̀rọ̀ kẹ́ jáde mo rò pé àwọn kan tí yóò tẹ́ lọ́rùn wọn ti ń <laughs> bóyá bàbá tún fẹ́ lómi náà láyé tó bá tún sọ ìdàkejì rẹ̀ àwọn téyìn náà tẹ́ lọ́rùn àwọn náà tún ẹ̀ èyí ò nìkan là á àmọ́ṣe ríru báyìí ọmọ wa pẹ̀lú ògùn ọlọ́run ẹni mẹ́sàlá tá a bá rí i pé ó nídìí ká tró rẹ̀ ó pọ̀n báyìí ntí ń jẹ́ sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam náà gẹ́bí aliyu bin abi tọ́lìbì ti wí pé anabi òní kankan ti fi pamọ́ pé àwọn kan ní ọmọ àwọn kan ò ní mọ̀ òun lọ́fà àti irú sẹ́mínà yìí fi wáyé. ẹ̀rí lórí ọ̀rọ̀ aládàá kakoma kaha ẹran. E àbí ká ṣe ká pín fún ká pe àwọn èèyàn jẹ mabdawu kan ni mo máa ń sọ fáwọn èèyàn pé ibẹ̀ lọ́dà bíi paṣẹ gbọ́ yìí ti wáyé téèyàn bá sọ̀rọ̀ ń pa àlùbẹ́dà gbogbo àwọn àlùfáà pàtàkì jùlọ àwọn àlùfáà sálàf àwọn tó ṣáájú àtàwọn tí ó kàn yín ni wọ́n gbà pé ọlọ́run ọba bùn ìmáàmù Ṣáàtìbí ní ìmọ̀ bídíà púpọ̀ kì í ṣe pé bídíà ni ìmáàmù Ṣáàtìbí o àmọ́ pé kí ni bídíà kí ni ẹsẹ̀ bídíà wàlá ìmáàmù Ṣáàtìbí gbìyànjú púpọ̀ pàtàkì jùlọ nínú àwọn tíra rẹ̀ méjèèjì al-Muwafaqat àti al-I'tisam bàbá lọ wo tíra al-I'tisam ìmáàmù Ṣáàtìbí ó kílẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ìgbà tí Imam Shatibi fẹ́ ṣe tàrífù bídíà ó ní tí ń jẹ́ bídíà ní tariqatun fid-dini mukhtara'a tudahi ash-shar'iyyah yuqsadu bis-suluki 'alayha al-mubalaghatu fit-ta'abbudi lillahi bídíà ní ọ̀nà tí a hun níbi ẹ̀sìn tó yẹ pé títẹ̀lé tá a wá ń tẹ̀lé ọ̀nà yìí ṣíṣe tá à ń ṣe nǹkan yìí à ń gba lérò pé a tún fẹ́ gbókun sí i nínú ládàá lọ́dọ̀ ọlọ́run alimami Shatibi wa tẹ̀síwájú pé níbí yìí làwọn àfáà ti wá níyàpá ẹnu arínú àwọn àfáà tó ní ntí ń jọrọ bídíà kò gbọdọ̀ tayọ ọ̀rọ̀ ìbádà wa minhum alimami Shatibi nafsu bal jumhurul pé bàbá máa sọ̀rọ̀ pé ǹjẹ́ anabi ṣe lé ǹjẹ́ anabi ò ṣe kò gbọ́dọ̀ tayọ kínni ọ̀rọ̀ ìbáadà àmọ́ tó bá ti jọ̀rọ̀ àádà ọ̀rọ̀ bídìí àká máa sọ ń bẹ̀ ọ̀rọ̀ halalun wa haram òun lọ̀rọ̀ àádà alimamu Ṣatibi ni ẹni ó bá gbà pé bídìí àdébi àádà òun ni yóò máa sọrú àwọn ọ̀rọ̀ tí a gbọ́ wípé bọ́ ọ bá pẹran èé ṣe tó o ṣe é torí pé ní àwọn gbà pé gbogbo ń ti ń jẹ́ àkíkọ̀ àti ìkómọ àti gbogbo ẹ̀ ìbáàdà ni àmọ́ àwọn àlùfáà jùmùhúrù wọn ni wọ́n gbà pé ìbáàdà ọ̀tọ̀ àláàdà ọ̀tọ̀ kí n là á kọ́ bá yé. bẹ́ẹ̀ yẹn bá lóun fẹ́ pẹran nísìnyí ibi tí bàdà ti lè wọ̀rọ̀ àkíkọ̀ kọ́ wa ní nítorí pọ́lọ́ dẹ là wà. ń lé wa irú wọ́ gbọ́dọ̀ tún máa pa àgbò kẹ̀nẹ́hún ni ẹ lọ wá wá ó ṣe kí ni ebtada torípa nẹ́bi là níta máa fi pa kí ni níta máa fi pa àkíkọ̀ àmọ́ wá pa àkíkọ̀ yìí tán ọ wá sèé. ọjẹ ń bẹ ó fún yàn jẹ bitifakil fuqaha ni pé al-aqiqatu kal-udhiya al-aqiqatu kal-udhiya gbogbo dájọ bá a ti ṣe ran àdọ́hí bẹ́ẹ̀ náà làá ṣe bẹ́ẹ̀ náà làá ṣe àkíkọ al-aqiqatu èèyàn jẹ ń bẹ yóò fi ṣe ń bẹ yóò sì bùn ní ibẹ̀ nínú búnbùn yẹn yìí òun ni àwọn tó bá wá jẹ wọn èsè tó wá jẹ sàrà wọn kó sábẹ́ pé nínú júùsù àkíkọ téèyàn lẹ́tọ̀ọ́ àti bùn yẹn kàlẹ àdọhí èyí ń kò sí nǹkan kan tó ta kò nù sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹ dákun kọ́ídà yìí ni ẹ ká gbọ́ yìí hal tadkhulul bid'atu fil 'adat aw taqtasiru 'ala fẹ́ẹ́lán alimami Shatibi ni arínú àwọn afa kọ́dà nasọ́n alimami Shatibi ni inú àwọn afa ń bẹ tọ́ ta kò yẹn pé èéṣe tó o tún ro dẹ̀ kí kùnjọ́ kò mọ̀ rẹ̀ onírò àwọn afa wọ̀nyí ni wọ́n gbà pé kíni àlàáda bídíà náà ṣe kíni ọ̀wọ̀ bẹ̀ àmọ́ èyí tí imaamu Shatibi gan support wa jumhurul ulama òun ni pé albid'atu tariqatun fid din nítorí pé tí a bá gbélé e bẹ́ẹ̀ mọ̀ṣákọ̀ wà ó sùúrù yọ wọnú ẹ̀sìn máa wà lọ́wọ́ yọ padà débi pẹ́nìkan padà ní mẹ́rin agbádá tí mo wọ̀ yí wa yọ padà mẹ́rin pé èsè tí wọ́n ń jẹ túwó sànẹ́bí jẹ túwó sallallahu alaihi wasallam torí pé àwọn àfáà tí wọ́n bá gbé kọ̀wá ìdòkalẹ̀ wọ́n ní bọ́ọ̀dùn nadhar ma ja'alna alaykum fi dini min harajin ìṣe tawsi'a bídíà kó fi kọ́va àti ìbáda àti àádá ara àwọn àfáà tó wí àmọ́ kọ́wùlù mi ń bẹ tó wà arjahu jùlọ òun ló sì bá tọ̀bíyà ẹ̀sìn tó jẹ́rọ́ fún ìharaji mu tí òfin ní di pẹ́kẹ́ mo ti wí ni ká má padà wá bá a débi pé àríyìn tẹ̀ ń yan agbada nbọlẹ̀ ti rí tà nẹ́bi ti yan agbada àríyìn tẹ̀ ń jẹ tuwo sànẹ́bi làbídùn lànẹ́bi yóò sì mú mílíkì sí bọ́t gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ti gbé lórí báwọn afa ti gbélé pé alfarku bayna al-ibadati wal-aada inú mi sì dùn ẹ wo báwọn sheikh murtado ṣe là á wọ́n ní ẹ àwa ni ẹ jẹ́ ká gbọ́ yé ẹgbọ́n táwọn sheikh najimudin ṣe wọ́n ní wọ́n máa lọ ńgbà wọn wá di pé àwọn èèyàn fẹ́ sọ ọ́ di kíni wọ́n fẹ́ sọ ọ́ di kọ́ gbọ́dọ̀ mẹ́sẹ̀lẹ̀ ìbáàdà ń bọ̀ nù wọ́n ní wọ́n wá ṣe kíni ńgbà wọn ni wọ́n wá wàláì báwọn sálàfù tí ma ṣe nù tí wọ́n bá ń ṣe nǹkan míì walahum fi walahum fi fi nàbí sallallahu alaihi wasallam ẹ wà nàbí njọ́ta nàbí jáde tó kírun fáwọn èèyàn ìrun tarawih onkaluku anabi ó pè wọ́n pé ẹ wá kírun lẹ́yìn mi wọ́n ń jọ́ anabi ni ení èjì ẹ̀ta ìrìn mọ́sálásí bá kún ó dijọ́ kejì wọ́n pọ̀ ju tàná lọ ó dijọ́ kẹta wọ́n pọ̀ ju tìjẹ́ ta lọ ńgbọ́ ó dijọ́ kẹrin kí lè anabi ṣe sallallahu alaihi wa sallam anabi ó jáde sí wọn wọ́n de kí ló dé anabi ní khashiyata antofurọba aleikum kọ́ ìdá kejì tí mo fẹ́ ká píkì ń bí inú àwọn nǹkan mi bẹ́ẹ̀ tẹ̀yìn bá ti rí pé àwọn èèyàn fẹ́ sọ ọ́ di kò gbọ́dọ̀ má ṣẹlẹ̀ mọ́ kò gbọ́dọ̀ má ṣẹlẹ̀ ìbádà ní ti di kó ti fẹ́ dì bẹ́ẹ̀ nínú síyàrú sálàfì tá a ni pé deliberately wọ́n wá avoid irú nǹkan bẹ́ẹ̀ òun nírú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa lónìí bẹ́ẹ̀ yẹn bá ti rí bẹ́ẹ̀ lóòótọ́ ó ti fẹ́ dì bẹ́ẹ̀ lóòótọ́ láwọn àyè kan yà é ṣe ẹ̀ sì ṣe wá sí à tọ́ba ti ń dè báwọn lóòótọ́ àti fẹ́ mú kó ní pọ̀nà àdá àfẹ́ mọ sọ́ọ́dì kínní àfẹ́ sọ́ọ́dì ìbáàdà àwọn sálàfù gẹ́gẹ́ bí málàfàtà ti wí. ẹni tí ọba ń pín ẹran tí ó ṣe kò léèbù nù ọ málàfàtà yìí mẹ́ńṣẹ̀ eléyìí o gbogbo eléyìí náà la fẹ́ kí sẹ́mínà yóò clear a gbọ́dọ̀ lórí xilafatu wa tí e bá ti jẹ́ pé fi usuli diin kọgbàlọ kọkọ gbọ́dọ̀ máa lé ebunu ẹ wà wọn sọhábì anabuwa muhammad sallallahu alaihi wa sallam la yusalliyanna ahadukum illa fi bani qurayza anabi ló wí wọn ò sì bá anabi ò wí anabi lẹ́nìkan kan gbọ́dọ̀ kírun lónìí àfi kó dé ọ̀dọ̀ àwọn bani qurayza wọn wá gbéra wọn lọ ìrún bá wọn kan lọ náà àwọn náà ntí anabi fẹ́ ni pé ká tètè kò pé bẹ́ẹ̀rùn bá bá wa lọ́nà kàmákì fasọ́lù wọn kírun anabi sílẹ̀ gbọ́dọ̀ kírun tẹ́ fi dé ọ̀dọ̀ bá ní kò àwọn kan ní ìrùn yọ yà kọjá náà ni nígbà tá anabi ti ní amákì àfi ká dé ibi báyìí ibẹ̀ làwọn ò tó kí àwọn ò kírun nígbà táwọn méjèèjì padà dọ́dọ̀ anabi wa muhammadu sallallahu alaihi wa sallam ọ̀sẹ́ nìkan nu wọn tá anabi bu nu wọn ní tìtorí pé kí ni ó rí i pé ìṣèhádùn wọn lẹ́yìísà àníhàwà kì í sọ̀rọ̀ fẹ́nu ọ̀rọ̀ anẹ́bì náà ni ẹnìkẹ́ni lòun fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ anẹ́bì lẹ́nìkejì fẹ́ tẹ̀lé dákun mo gbà kó díẹ̀ but mo rí i masala yìí wà hasasa jidan, kí n summarize ti mo wí gbogbo kìláfà ti wá ń bí ẹ dákun kò gbọdọ̀ dunu ọ̀lù yìí lọ kò sì gbọdọ̀ débò mi ẹ̀ẹ́kejì ni pé ẹja gbàgbọ́ yìí kọ́ ìdà yìí àwọn àfa àti sọ ti pẹ́ẹ́ ǹjẹ́ àlàáda ó ní í ṣe pẹ̀lú bídíà nìkan ni èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa faramọ́ òun ni pé bàbá sọ̀rọ̀ àlàáda ọ̀rọ̀ halali àbí haramu ni ẹja máa sọ ń bẹ́ẹ̀ ní tìtorí pé yọ padà di kíni màṣàkọ̀ ńláńlá tí ọba ti sẹ̀rí àgbéwà mọ́ ada wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad. ẹ jọ ìkankan náà mo béèrè béèrè kan lẹ́ẹ̀kan wọ́n lẹ́ẹ̀ dáhùn ẹ̀ òun náà jọ eléyìí mo nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ sheikh murtado kọ́mọ yìí pé àwọn èèyàn padà mọ́ wá sọ pé òòrí ńgbà tí sèkú mọ̀tàdọ̀ dé wọ́n máa ké kúránì tẹ́lẹ̀ o ọ̀ wá ké kúránì bẹ̀rẹ̀ ìṣòro pé kéde parí náà bí aha mo rò pé ntí nǹkan kan náà là ń sọ sẹ́ríbi tó bá ti di pé ah wọ́n sì jókòó wọn ò ké kúránì ó ti fẹ́ di kíni ó ti fẹ́ di kọ́ gbọ́dọ̀ mẹ́sẹ̀lẹ̀ tá à ń wí náà nù iṣẹ́ àwọn sálàfù la ṣe yẹn tó ti di bẹ́ẹ̀ ẹ wàá dẹ̀ lébrétí lè bí àwọn yẹn ti rò pé kéé ẹ wá ní kí fíjá bá bí a kì í ṣe dandan ká ké tẹ́lẹ̀ ẹ mo rò pé ara ẹ̀kọ́ tá a fẹ́ ká píìkì ń bi sẹ́mínà wa yìí náà wasalaamu mo kí àwọn baba wa àwọn baba wa dáadáa tí básìkò wọn ti há tó lónìí wọn làwọn gbìyànjú káwọn bá wa ń bì baba ń tẹ́ file wa lọ́wọ́ náà ni ẹ bá wa tẹ́ wá yẹ wá wò yìí ọlọ́run tó ṣe yín ní àwòkọ́ṣe dáadáa lórí sunna anabu muhammad sallallahu alayhi wa sallam apádà sí ibú ọlọ́run níjẹ́ kẹ́rì wasalaamu alaykum. ok bisimilahi rahmani rahim ọpẹlẹ fún Ọlọ́run ọba àtọrọ àlékún yìí kí a ti gẹ fún anabi muhammad sallallahu alayhi wa sallam kí mo kí afa sheikh fatah sarumi fún mudakala fún kọ́mẹ́ǹtì wọn however mo regret uh, time factor fún ìjókòó yìí tó yẹ pé ní ó dàbí wípé ó ti fẹ́ against ìwà completely ṣẹ́rí mọ́sálà tí wọ́n rí sí nípa bóyá ibùn kíka Kùránì bẹ̀rẹ̀ nǹkan táwọn àfáà mi sọ Dr. Alaro so mo accept pẹ̀lú wọn tó wáyé pé níbi táwọn sá sínú wípé láti fi jẹ́ káwọn èèyàn ó mọ̀ wípé kì í ṣe ọ̀ràn yẹn làwọn fi fílẹ̀ lélẹ́yìí ẹ jẹ́ ká gbọ́ yìí táwọn bá láwọn fẹ́ káwọn èèyàn mọ̀ pé kì í ṣe ọ̀ràn yẹn làwọn fi fílẹ̀ yes ó correct ṣùgbọ́n tó bá pẹ́ náà àwọn fẹ́ rò pé àwọn rò pé bídíà ni máa kó lè tẹ̀rọ mi àfáà mi ni wọ́n jẹ́ ọ̀tá náà wò kálí fi rẹ̀ ni. nù náà mo ti sọ láyé mo ní pé mo yíhun ìyẹlẹ́ẹ̀kejì tí mo sọ yóò máa jẹ́ ansa fún àwọn mi tán bá gbọ́ àgbọ́yé eléyìí hùn ṣẹ́rí kiri kan ó wà nínú ṣẹ̀ríà hunaka farukun sha bayin ìyàtọ̀ ń bẹ láàrin táwọn sọ pé kínní yìí mashru'a ẹ̀ẹ́gbọ́nù tààrífù tí wọ́n sọ lẹ́ẹ̀kan fún bídà tariqatun mukhtara'atun fi ddin tudahi ash-shar'iyya ọ̀kan lára àwọn ọmọ kéwú ńgbà tàbí wà ní jami'a islamiyya ó wá ńgbà tó fẹ́ ṣe tàkíkù tíra ó wá fún nọ́mbà rẹ́fẹ́rẹ́nsì wípé kadha fil asl pé bó ṣe wà nù ẹ̀ tìsọ́mù nù wàlà àlà sọ̀wáàbù sẹ̀ríà sẹ̀ríà ló wà nù ẹ̀tì sọ́ọ̀mù òun wá ní sẹ̀ríà sẹ̀ríà ló ń kà sí ṣùgbọ́n